بسم الله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́ọ̀ ọlọ́ọ̀bá tí ọlẹ́tọ̀ sí ọpẹ́ atọ̀rẹ̀ tí a ti lè fún anábìwá Muhammad kí ọlọ́ọ̀bá tó kẹ́ tó gbẹ àtàwọn ará lé rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀ yóò tó wá jọ ọ̀rọ̀ Islam tí ó fi jẹ́ ọgbẹ́ ìlú ìkọlọ́ jẹ́ kí a jọ nínú wọn. gẹ́gẹ́ bí àkọlé tí wọ́n fún mi òun náà ní tí wọ́n pè ní ìnìkàràkùlà àwùláàd ìwùwà tí ọ̀dà látọ̀dọ̀ àwọn ọmọdé wọ́n sì ní àwọn ọmọdé yẹn kó àwọn kéékèèké sínú àti àwọn ọ̀dọ́ mọ̀gàhírù kí ni àwọn àmì tá a fi mọ̀ bó tiẹ̀ tiẹ̀ jẹ́ pé gbogbo wa náà la ti mọ̀ ọ́. ìwàkàkà tó pàkíyèsí ara wa lórí ẹ̀ lẹ́yìn ìgbà náà àtibáàbù kílọ̀fà tó fi rí bẹ́ẹ̀ àjọ ti àyẹ̀wò rẹ̀ insha Allah ta'ala níwọ̀n bá tọ́lọ̀ ń bá wọn láàyè náà àtàrù àwọn orípa ló ní táwọn rí lára àwọn ọmọ yìí àbí lórí àwùjọ ìgbà náà àjọ kí ni àwọn oògùn tá a lè ṣe sí i. àwọn kan mẹ́sàn-án láyẹ̀wò lábẹ́ tọ́pìkì yìí alákọ̀ọ́kọ́ mẹ́rin ni pé kí ni pé pàtàkì àkọlé yìí ẹlẹ́ẹ̀kejì bíbí ọmọ ìkẹ́ni látọ̀dọ̀ ọlọ́run tí sì máa ń ṣe fún ẹ tó bá wù ú ẹlẹ́ẹ̀kẹta àtọmọ́ o àtìyàwó ìgbìdánwò lọ́lọ́run ṣe ń lé ayé yìí ọlọ́run fi gbìdánwò wa wò ni sáàsì gàbá àbí fèrè bẹ́ẹ̀ náà ní ilé ayé lápapọ̀ ẹlẹ́ẹ̀kẹrin kọ́mọ ojú tọ́ lẹ́sìn níwà oore látọ̀dọ̀ ọlọ́run tí wọ́n ti fẹ́ tọ́ bá wù ní bó tiẹ̀ tiẹ̀ jẹ́ pé yẹn náà ní input ìyẹn lè má ní input nígbà míì tọmọ ó sì yá dáadáa ó sì lè ní input tọ́pọ̀. tọ́lọ́ sọ pé rárá ilé ìwòsàn àyè ìyá dáadáa ni ẹ sọmọ ẹ bá yẹ àrùn tó dúpọ́ ọlọ́run ẹlẹ́ẹ̀karùn-ún kọ́mọ ó lè dúró tọ́ lẹ́sìn àti a gbọ́dọ̀ mú pọ̀n lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà àwọn oríṣiríṣi ìwà ọmọ máa ń wù kí wọ́n fi máa ń lójú ọ̀nà àbí lójú yìí lórí ìwà tó dáa á sọ nínú ẹ̀ sọ pé àwa tá a wà kàlẹ́ gan amọ̀jẹ nìkan lọ. ẹlẹ́ẹ̀kejì ni pípẹ́ lọ́wọ́ ń ṣe okùnfà tí wọ́n fi ń hùwàkiwà yìí ẹlẹ́ẹ̀kẹjọ kí ni ọmọ tí ó ń bí nínú àwùjọ àbí fún àwọn ọmọ yẹn gangan ẹlẹ́ẹ̀kẹsàn-án láti wá wo kí ni oògùn tá a lè lò sí i tí ó fi gbọ́ àbí tí òfin dẹ́kù nínú àwùjọ. alákọ̀ọ́kọ́ ń pa sí pàtàkì ọ̀rọ̀ yìí ìpàtàkì rẹ̀ bẹ̀rẹ̀ láti bí wípé ẹ̀yin ní dàkùkọ tí yorùbá máa ń wí ẹ̀yin ní máa ń di àkùkọ ìyẹn ni pé àwọn ọmọ kéékèèké tá à ń wò yìí àwọn náà ni ó di àgbàlagbà lọ́jọ́ iwájú àwọn náà ti fi àṣẹ kan jẹ́ ọmọ kékeré tí wọ́n ń nù wá nímọ̀ tí wọ́n ń nù wá lẹ́kọ̀ọ́ tí wọ́n ń nù wá ní òye tí wọ́n ń nù wá ní ìrírí ayé ó tó wá di pé náà wà ní ọ̀dọ́ báyìí náà ń gbìyànjú bá ṣe mọ́ a sì tún ti ń wo ogbó níwájú wa fẹ̀ntọ́lọ́n bá kàdà ọjọ́ iwájú àwùjọ àwọn náà sì ní níta àwùjọ lè ti ṣe ìyanràn nígbà táwọn ọmọ rẹ̀ bá dáa tí wọ́n bá lẹ́kọ̀ọ́ tí wọ́n sì wọ̀ dáadáa. ọlọ́ọ̀bà àlejò láti pè wá lé àkíyèsí lórí eléyìí ní suratul hadid aya twenty ọlọ́ọ̀bà àlejò láti pè é ìlàmù annama alhayatu dunya la'ibun wa lahwun wa zinatun wa tafakurun bainakum wa takasurun fil amwali wal awlad. ilé ayé tẹ́rí yìí ọlọ́run níbi eré àtàwàdà ni ilé ayé tẹ́rí yìí ọlọ́run ya pẹ̀lú àdúnìyà ìtẹ̀mí tí ò ní pẹ́ fi iye ọdún tí yẹn ló lò ń bẹ̀ ìtẹ̀mí tí ò ní pẹ́ tó fi tán ilé ayé nígbà tí kálukú bá jí sínú sàárè ní wàá sí ìgbà tí ń ṣe é sàwàdà nígbà wọn bá fẹ́ ná owó òdodo nínàkúnà wọn lè kó ta oríṣiríṣi wọn mọ̀ ṣe kàǹpé oríṣiríṣi ẹlòmíì ọ̀fẹ́ torí ẹ̀ lè báyọ̀ jẹ́ ẹlòmíì ọ̀fẹ́ lè pààyàn torí ẹ̀ kódà wọn máa para wọn torí tó wọn kàǹpé gbogbo ó tún wá di eré àtàwàdà ẹni tó ti dánu nídàmẹ́wàá jẹ́ kó bàbá rẹ̀ ló nà fún yín bọ̀ bá dé lẹ́sàn òun ó ti gbọ́ òun ọ̀sà wò bàbá dúró ẹ̀sẹ̀ so gbígbà ti gbà òun náà ni a ti nǹkan mi ò tún mọ ọmú sọ kìí ṣe nàìjíríà nìkan gbogbo àgbáláyé ni bó ti wá rí o bẹ́ẹ̀ náà ìgbésí ayé ṣe rí èyí tí yẹn bá ti ṣe dáadáa nínú ẹ̀ nìkan lé òwúlò gbogbo yòókù bíi eré àtàwàdà ni tójú èèyàn ọjà yìí ṣe ah àtọ̀tán náà nìyẹn gbogbo iye ọjọ́ gbogbo iye oṣù gbogbo iye ọdún ọlọ́run wá ní ìpínlẹ̀ ayé tẹ fún sẹ́ńbẹ̀ náà ní kàkà àtòrò ìpínlẹ̀ àbò àtàbà àtòrò bẹ́yìnà kẹ́ ẹ máa ṣe fáàbí láàrin ara yìí mo lówó lọ mo lọ́mọ mo láya mo ní mọ́tò mo ní billions of wọ́n tàkà àtòrò ìpínlẹ̀ àbò àlùwálẹ̀ ọ̀dà àti ibi owó àti ibi ọmọ kálukú ọ̀tàn nínú tí wọn fẹ́rẹ̀ ẹ̀sìpẹ́sì nàìjíríà gbogbo àgbáyé onáni population tá a ní láàrin gbogbo africa bẹ́ẹ̀ ni ìgbéyàwó àti ìdíje fẹ́rẹ̀ ẹ̀sìpẹ́sì china onáni population tí wọ́n ní bó ṣe wà lọ́ọ̀dù yẹn àwọn ọmọ yìí tí wọ́n wá mọ́kànpọ̀ kókó lọ́dà bí àwọn ẹlẹ́fẹ̀ kọ́mọ́dà bí ọmọ bẹ́ẹ̀rẹ̀ òsì náà rẹpẹtẹ ọlọ́kọ́sọ àkóògùn ẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé tọ́pìkì jẹ́ tó ṣe pàtàkì kìí ṣe fún mùsùlùmí nìkan kódà ń ṣe jẹ. lábẹ́ eléyìí náà láti sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nípa wípé náà ń fojú rí lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké àti àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì bẹ́ẹ̀ ń bá àyàn ibi tí àgbìnlé wà òun ni àwọn ọ̀dọ́ tí wọ́n lẹ́sìn ibi tí ìdùnnú kù sí nàìjíríà nìyẹn àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ lẹ́sìn Islam nírètí wà pé tọ́lọ́n bá ní kí àwọn eléyìí ọ̀dọ́gba tó ń wóye tíjọba ọmọ ọbẹ̀ lọ́wọ́ wọn nàìjíríà ọ̀dọ́ bẹ́ta ni mo ti wà lọ. ṣùgbọ́n tí wọ́n bá wo ọ̀tún tí wọ́n bá wò sí ibi àwọn abalábòmíì àbáwọn èèyàn míì kọ̀tọ́lọ̀ bẹ́ẹ̀ kọ́lọ̀ nǹkan kàánú wa kò sí ibi agbègbè kan nàìjíríà tó ti ti bàjẹ́ àtọ́mọ́ èké o àti ọ̀dọ́ ni o kò sí agbègbè ọ̀hún tí ò ti ti bàjẹ́ ìbàjẹ́ òtún wa papọ̀ jù ó ti papọ̀ jù ó ti papọ̀ jù àti ẹ̀tún fẹ́ẹ̀ mọ òògùn wo la fẹ́ ṣe sí kọ́lọ̀ nǹkan kàánú wa kọ́ sọ wá jí. kí túmọ̀ sí pé kọ́fì ìgbìyànjú tó ṣe pàtàkì láti tún àwùjọ ṣe ẹlẹ́ẹ̀kẹta ni wípé àkídà Islam tèmi àti ìjọ jùlọ mọ́ ó ti sọ fún wa ó sì fi orin rẹ̀ wípé ẹ bá ṣe dáadáa ó ṣe bóyá rẹ̀ yọ rẹ yọ ká èrè rẹ̀ jẹ láyé yóò tún ká jẹ níjọ́ mi nà lè fi àmọ́ ẹ bá ṣàbúrú ọ ṣàbúrú bóyá rẹ̀ èrè aburú yọ kàn jẹ láyé yọ kànjẹ́ nu sàárì yóò tó kànjẹ́ ń jọbi àti ìyàwó àjẹ́ ipe ẹni àkọ́kọ́ tó yẹ ká kọ́ dáàbò bò tá ti dáàbò bò ní ara wa oná ní fámìlì wa aya wa ọmọ wa bóò láti dáàbò bò wọn tó fi jẹ́ pé dáadáa ń wò ìgbésẹ̀ wọn ní máa jẹ́ kí ọmọ wà sí ọ̀dà torí nítorí ẹ̀ máa ń ṣe láti èwe láti ọ̀dọ̀ ẹ̀ látọ̀dọ̀ èké náà ní ọba dọ̀dọ̀ tó bá ti lọ́dọ̀ náà ọba di àgbàlagbà àfẹnusọ́lọ́ bá kàdà rẹ̀ pé ọba sẹ́yìn jẹ́bi sọ̀rọ̀ náà àdìsá ní wọ́n sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀. ọlọ́run ti sọ pàtàkì ilé fún wa ní sàárì kẹfà ń bẹ̀ yìí pé yá iná kú àrùn wà tó ẹ̀yin tẹ́ ẹ káàkiri náà ní ìyẹ ṣùgbọ́n tí ó tètè gbọ́dọ̀ lọ́n pè torí ká máa rò pé ń gbọ́dọ̀ ní yáyọ lẹ́gbẹ́ náà mọ̀ nípa ọkàn tètè yìí ọkàn tètè yìí náà ṣùgbọ́n tí ó tètè gbọ́ lọ́lọ́ ń pè ní pé ọ̀wọ̀ ní pé ẹ̀sà ní pé yìí yá ayé náà èyí tẹ́ ìgbàgbọ́ òdodo kú ẹ dáàbò bò ó kúrò níbi iná láya ni o lọ́mọ ni o lẹ́gbọ̀n ni o lábúrò ni o ẹ dáàbò bò wọn kò bí iná kí wọ́n mọ̀mọ́ ìwà tí ọ̀dà ọlọ́run sọ fún asọ́rọ́tò náhàlì àyà ní sẹ́fún wípé mọ̀nyí àmìlà sọ́ọ́lì hàmì zákàrí àwòrán sá wọ̀wọ̀ mínú fọlẹ̀ nọ́ọ̀sì yẹn nàbó àyà sọ̀tọ̀ ìdíbà wọ́lẹ̀ nàbìbì yẹn nàbó àjọrọ̀ ọlọ́run bá ní ẹ̀yẹ́ òtọ́ bá ti fẹ́ dáadáa iná ní sọ́lọ́ ọba ń fẹ́ nínú koran kánẹ́sọ̀ sáà sọ́lá yẹ ẹnu hadi nípa ṣíṣe àbí jíjìnà táwọn ti ọ̀dà jíjìnà táwọn ti ọ̀dà ìṣe ẹ̀rí náà nìyẹn ń ṣe tí wọ́n bá ti jíjìnà táì dá ẹ̀yẹ́ òtọ́ bá fẹ́ tọ́ bá ń ṣiṣẹ́ dáadáa lọ́kùnrin ni àbí lóbìnrin tó ti jẹ́ mọ́mìlì òdodo ní inú mùsíbà àsìkò iná ní tẹ́sí ń disọ́bù ayé o inú ìnìkàràfù làwùláàdì náà nìta ló ní tiẹ̀ tó ń disọ́bù ara yìí àdúrà jù mí lọ́wọ́ àní. ẹ̀ ń tọ́ bá ń ṣiṣẹ́ dáadáa ọlọ́run bá lè jẹ́ ọlọ́pàá pé àájẹ́ kó ṣe ìfẹ̀mí àájẹ́ kó ṣe ìfẹ̀mí ní ìtẹ̀mítọ́ da nílé ayé yìí kó tó wá kan ìjọ ìgbà ìgbìyà mọ̀ ìtẹ̀mítọ́ da náà ìtẹ̀mí tí ó fi lọ́kàn balẹ̀ tí ó wà lórí ìfọ̀kànbalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́wọ́ ti mọ ìlú òsì lórí àlámọ̀ rí ẹ̀ ọlọ́run ti sọ láàyè nínú sọ́lọ́tì tó fi láti àyà fọ̀tí sí kìí pé mọ̀nì ábìlà sọ́ọ́lì hẹ́ńpẹ́lì ẹ ń bá ti dáadáa ó ti kórè ẹ̀mí ara o àǹfààní ara ẹ̀ ló tó ṣe yẹn o kò ní lékún kí nìkan nu ọ̀la ọlọ́run ẹ ń bá ti aburú ó ṣe kó lè kí nira rẹ̀ ó lè kàn án òun náà ni ó jẹ ìnira rẹ̀ wà má rọ̀ bùkà dúdọ̀lù láàmì lẹ́la àbí ọlọ́run ọba ìsàbòdì díẹ̀ dákankan ká tọ́jú àwọn ọmọ wa tí wọ́n lè wúre lọ́jọ́ iwájú tó pàtàkì ẹ̀rí pé àyà tí mo kà ẹnìkan ti lo ìgbésí ayé rẹ̀ lórí pé orin kíkọ sáàmì sáà ó sì bàyí àwọn ọ̀dọ́ jìnnà ọ̀bàjẹ́ jìnnà yóò sùn káyà ó sì sùn káyà kó báyìí tó kọ lórí yóò bá rẹ̀ wájú ọlọ́run ntọ́fàtì kò ń ṣe nínú táàtì fi mọ̀ yìí pé tọ́pìkì yọ pàtàkì náà ní kó fi lè dáa kó wúlò fúnra rẹ̀ àti fáwùjọ ojúṣe ọmọ ẹ̀dá ènìyàn ni lápapọ̀ ìtìkálukú náà sì ń kó òun ṣe nílé rẹ̀ kọ̀tẹ́ ní tí ó dùn mọ́ ní pípọ̀ ọkọ̀ mọ́ òun lè kọ́ yàyàkuyà àyàfi tọ́ba ń yàyàkuyà sọ́yẹ́ pé gbólùkọ̀rẹ́ ni sọ fún pé ìyàkuyà lọ́mọ ìmọ̀ ìyá àbí làákàyèrè rẹ̀ kọ̀ lẹ́kọ̀ọ́ níbi kọ́ mọ̀ pé ìyàkuyà lọ́mọ ìyá tó nǹkan títọ́ ń yàrá náà ni ọmọ táyé bí táyé ń pọ̀n irú àwọn èèyàn báyìí tí làákà ìwọ̀n ti kọ́ àbó nǹkan fúnra ara rẹ̀ ó ti yàyà fúyà ọ̀rẹ́ dì ọmọ rẹ̀ náà tó wá ń ti wá gbẹ́sẹ̀lé tiẹ̀ tó kọ kára ẹ̀ tí kò wà lórí ìyàkuyà ṣùgbọ́n tí gbogbo kálukú máa ń fẹ́ ni pé ọmọ òun kọ́mọ ṣe kéde o kọ́mọ yà yàkuyà kọ́mọ yà yàkuyà nù nínú tùmọ̀ ẹlòmíì kọ́mọ yà yàkuyà lórí gbólóò lásán ni ti sọ. So. nígbà tó wá jẹ ojúṣe gbogbo èèyàn yẹn ní túláàsì ojúṣe tiwa nínú Islam ni tá a gbọ́dọ̀ mọ̀ ṣe títọ́jú ọmọ yẹn tọ́yẹ pé ẹjọ́ bá tàṣe ètò ń pa rẹ̀ yọ ọmọ lẹ́tọ̀ọ́ sí ìyá ọlọ́run kọlọ̀kọ́tọ̀ àkóbì ìyá rẹ̀ ọwọ́ àánú hadith ọwọ́ àánú Bukhari àti Muslim látọ̀dọ̀ Abdullahi bin Umar kọlọ̀kọ́ yọdún sí i tí òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ yìí pé kullukum ra'i wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín ni adaranjẹ gbogbo yín pátá láti di léèrè kó lẹsẹ dẹrẹ ń jẹ sí nínú hadith yẹn ibi gbólóhùn ti muslim òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé ar-rajulu ra'in 'ala ahli baytihi wa huwa mas'ulun 'anhum wal mar'atu ra'iyatun 'ala bayti ba'liha wa waladiha wa hiya mas'ulatun 'anhum ọkùnrin ọmọ jẹ́ adaranjẹ lórí àwọn ará alẹ́ ẹ̀ tààrọ náà kọ́kọ́ bi léèrè lórí ibú olóṣèṣe ilé bí iná lọkùnrin iná lọkọ ìní baálé ilé kọlọ́nkọ́ kó ti ẹrù ìdúgbò yẹ fún wa wọlá tóbi ọlọ́wọ́ láàánú rẹ kó sàmójú kò fún wa ńlọlọ́wọ́ kọ́ bi léèrè pé bó olóṣèṣe kí ló fi tọ́jú wọn kí ló fi rè wọn. bẹ́ẹ̀ náà sì ni obìnrin náà adarunjẹlu náà lé ọkọ rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ nafsu àdìsí ni òfin ṣe ṣe ní o anabi sallallahu alaihi wasallam wal mar'atu ra'iyatun fi ha ba'liha wa waladiha obìnrin adarunjẹlu náà lórí ilé ọkọ rẹ̀ àtọmọ rẹ̀ wa hiya mas'ulatun na ọlọ́run ti dìlé rẹ̀ ọ yàtọ̀ ti ètè yẹn ọ̀sẹ̀ tẹ̀lé lẹ́yìn ní ọjẹ́ bí ó ó sì mọ̀ kó ń jẹ̀bi kìí serú yìí lọ́rọ̀ sọ àbí mo jẹ̀bi pẹ̀lú àlàyé lẹ́yìn ẹ̀fẹ́ láì lálàyé kankan mú ọjẹ̀bi ṣùgbọ́n síbẹ̀ náà kìí yìí ìbéèrè ní ọba àyàn pé ìtumọ̀ rẹ̀ ni pé tọ́ ọba ṣe eré ìyàlókù. kọ́lọ̀ ń kọ́ sànù wa torí ẹ̀ ló jẹ́ pé ká lo ká tọ́pìkì ọjọ́ yìí tó ṣe pàtàkì ká gbọ́ yé dáadáa ju bá a bá ṣe kọ́ lọ ká sì lò ó kó nílà pánú fẹ̀mí wa ká ìfúnfún ká láàrin àwọn èèyàn ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn onímọ̀ náà ti wọ́n bá wa sọ tipẹ́tipẹ́ kọ́lọ̀ jẹ́ fún gbogbo ẹ̀ wúlò fún wa ẹlẹ́ẹ̀kejì oní ẹ̀ ní tí mo sọ yìí pé al-injabu ni'matun min Allah ta'ala ọmọ bíbí nínú orí ọlọ́run tí wọ́n ti fẹ́ dàmọ́ ni tí èèyàn bá fẹ́ yí pé òun sáfẹ́ bímọ túláàsì ni tọ́lọ̀ ń bá kádàrà tó yóò rí ọmọ túláàsì ọ̀hún bímọ yẹn tọ́lọ̀ ń bá tó kádàrà gbọ́ ọmọ túláàsì tọ́lọ́fẹ́ bí ìlẹ́ ó tún rí bí náà yẹn kèé tó wá sí túláàsì lọ́dọ̀ ọlọ́run tó wà ní àkọọ́lẹ̀ ọlọ́run dókítà kan sọ fún mi gan gbé àwọn máa ń gbé ẹsẹ tẹsí ẹsẹ gbé ẹsẹ àwùjọ sọ lẹ́gbẹ̀ẹ́ ti tẹsí dé ọ̀rọ̀ mi ẹwọn àwọn máa ń gbé ẹsẹ tẹsí ẹsẹ gbé ẹsẹ àwùjọ sọ àwọn náà kàn gbìyànjú ni ọlọ́run ni wọ́n fún yàn lọ́wọ́ ó lè jẹ́ pé gbàdé ẹ̀ ń dáhùn ní kọ́lọ́ ti tẹ́sì tẹ́sì ń gbọ̀n ní ti jáde tí tó yóò ti wà fún rẹ̀ ti tẹ́sì àwọn lọ́wọ́ á fún lọ́mọ ti <laughs> tẹ́sì àwọn ló fún lọ́mọ ọlọ́run bá sọ pé wọ́n rọ̀ bùkà yàtọ̀lùkù máa yàtọ̀ àwọ̀ yàtọ̀ olúwa rẹ̀ olùtọ́jú rẹ̀ ntọ́ba wù ní màmá dárú ẹ̀ dá yóò tún kàlẹ́ kànú ẹ̀ nínú tọ́lásì ṣòro àyà fọ̀tí náà àti fífì ọlọ́run bá sọ yìí pé ìdíláàyè múlùkù sàmà wá àti wọlé pa ọlá sánmà ọlá àjẹ ọlọ́run nìkan lónìí ẹnìkan lówó rẹpẹtẹ nínú ẹnìkan nílẹ̀ rẹpẹtẹ nínú ọdẹ ọlọ́ọ̀ni ẹnìkan nípò rẹpẹtẹ nínú ipò ọlọ́ọ̀ni tó gbé pàtó yí pẹ̀ ọ̀nà ọba sọ pé ìlà gbogbo ebi yẹn kó ń dọ́lá lé lórí nílé ayé àti sánmọ̀ ọlọ́ọ̀ni ló ní. yàkàlùkù máa yẹ táà ntọ́ba wọlé ọ̀nà máa dá o ntọ́ba bọ́ sínú èrò rẹ̀ ni máa dá pé ntọ́ bọ́ sínú èrò tiẹ̀ ntọ́gbọ́ sí mi rò sọlọ́ ni màá dá ntọ́gbọ́ mi rò sọlọ́ wá lè ṣèkò ńgẹ́ tiẹ́ o ó sì wá lè mọ́ ṣèkò ńgẹ́ tiẹ́ o ìwọ́n tí èyí ṣe pé títí ọ wá ṣèkò ńgẹ́ tiẹ́ ìsọkúsọ nìyẹn bí bọ̀dá kan lánàá ó sì rún mímu kódà ó tún dé nǹkan mú sí pẹ̀lú ọláwọn èèyàn kan bẹ́ẹ̀ nù ẹ̀dá ọlọ́run ẹgbẹ́ ìdí ẹ bá ti sọ fọlọ́n bíi ìgbà tí wọ́n pàtẹ́yìn náà lọ́lọ́run ti dé ìmọ̀ yẹra káàdì mọ̀ kí mọ́ bó ti sọ gbólóhùn irú irú ọ̀rọ̀ kẹsẹ̀ rí wòlé lé bẹ̀tẹ̀ àwọn tuntun náà wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn àwọn ẹni máa jọra wọn lójú níbi ìbáadà ìbáadà mélòó wọn ti dè sọ́dà ìbáadà mélòó wọn lọ́ba rẹ̀. ọlọ́run ọba tó bá wù tó bá bọ́ọ̀nù fẹ́ rẹ̀ ní í ṣe tí wọ́n bá kàdó àtọ́bá tẹ kí ni pé bóyá abẹ́ ń wá chéǹdì ìfẹ́ tọ̀dọ̀ ọlọ́run rárá o tó fi tọ́jú ìgbà tó bá tó ṣàdúrà ọlọ́run bá lè kí ọlá olómi ọlá sánmà àtìlẹ̀ yàtọ̀lókùn máa yẹ̀ṣà ntọ́ba wu ọlọ́run lọ́lọ́run máa dá yàhábùlì máa ń yẹ̀ṣà òyìnbá dá ẹ̀ńtọ́ba wọ ọlọ́run afúlóbìn rẹpẹtẹ yóò gbìyànjú jẹ́ntún bísí jẹ́ntún bísí jẹ́ntún bísí obìnrin ẹ̀yọ́ sá máa bí yóò sì dẹ́mọ̀ ẹ̀dúró ọlọ́run àmọ́ ṣe wáyà hábùlì máa ń yẹ̀ṣà òdùkú ẹ̀ńtọ́ba wọ ọkùnrin tá a lè sá abúlé àbùbá àwọn akínní bẹ́ńlẹ̀ ẹ̀ wọ́n mọ̀ gbà lọ́dọ̀ àwọn èèyàn kò fún yàn kankan jẹ́ fún bíi ti bọ́yá jẹ̀rí ìjọ ràn mí lọ́wọ́ ọkùnrin náà yàrá lè sá àwọn yìí sọ náà wọ tó bá ti wọlọ́ àti dínkì ẹlòmíì wọ́n jẹ́ gbogbo gbogbo tẹ́sì ni ó ṣe yóò ṣe gbogbo ẹ̀ pátápátá wọn kàn máa ṣe analysis tó fi jágàn fún un wọn ò ní rògbò tó fẹ́ létí ní ẹsẹ̀ máa analyse àyàn tí ó pààyàn wọn ò sì ní rògbò létí ṣe gbá kàwọ gbẹ̀ngbẹ̀ àìsí ọ̀ nígbà tá a gbọ́dọ̀ náà èdè lò a gbọ́dọ̀ ọlọ́ba ti tó pẹ̀lú àrùn ìyẹn ń lọ́nu ọlọ́ba ti rárá kéètò ọlọ́wọ́ kí ọ̀rẹ́ kó bẹ̀ ọ̀sọ̀ láì mọ̀ ọlọ́run bá ní òwe tó bá wù wọn àti lágàn tọrọ tọrọ tọrọ tọrọ ọlọ́run ní rárá ọmọ ọ̀sáfù náà yìí torí ẹ̀ ló jẹ́ pé èèyàn gbọ́dọ̀ yá tètè yìí nítorí bọ́lọ́hùn sórí sọ fún ilé ayé kìí ṣe tíù kìí ṣe kìí ṣe kìí ṣe ṣe

bá a bá sì wòye sọ́ọ̀tù sósì níta fi ń tẹ́ lọ́n tá a fi ń tẹ́ ju náà ní ìrọ̀lá tọ́lọ̀ bá ti fún wa látara ìrọ̀lá tọ́lọ̀ bá ti fún wa náà láti máa tẹ́ lọ́n kìí ṣe pé ẹ̀ tọ́lọ̀ bá wa hàn náà nǹkan fún ẹ̀ tọ́lọ̀ òkun lọ́mọ bóòlù ẹ̀ fẹ́ tẹ́ lọ́n látara ọmọ títọ́jú ọlọ́run òkun lọ́mọ ẹ̀ tọ́lọ̀ òkun lówó tọ́lẹ̀ fún akàngan lé lọ́ọ̀lì àgbọ̀n ẹtí nǹkan ọmọkùnrin rẹ̀ ò ṣiṣẹ́ bóòdó ti fẹ́ sẹ́ lọ́ọ̀bì ìsìn náà ṣùgbọ́n ẹtí tí ẹ̀ bá ṣiṣẹ́ òun náà ni ó wù àti wà ní ọkọjá làdọ́lọ́ tó torí ẹ̀ ló jẹ́ pé ìyẹn gbọ́dọ̀ máa tọ́ra ṣe lórí ìdẹ̀kùn tọ́lọ́ ń bá ṣe fún yàn kéèyàn ọmọ jẹ pé látara àdẹ̀kùn ló fọ àmọ̀ ṣẹ̀ lọ ẹjọ́ wò lọ fẹ́ wú wájú ọlọ́ tó fìdí rẹ̀ lẹ̀ àwọn èèyàn kan bẹ tọ́lọ́ wò ṣe fún ẹjọ́ òlòjú bó ló ṣe wò kú wò ṣùgbọ́n ẹni tó níwò náà ni ó wò ẹni tí lanu fi ń pa adé káràbí kan ọ̀jáde ńlẹ̀ bó ló dúró sọ̀tọ̀ sọ̀ ṣùgbọ́n àtà àpapọ̀ mọ́ra wọn tí wọ́n ń gbọ́ ohun wa àwọn náà láti lọ sọ̀tọ̀ tọ́lọ̀ ń kọ́sà nù wọn. ìdẹ̀kùn ọlọ́run tó ṣe fún wa a gbọ́dọ̀ mọ ṣàkíyèsí ẹ̀ lórí pé a rọ̀ ọ́ fún títí tọ́lọ́run a sì ń sá fún ẹ̀tẹ̀ káwọn wa sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́run ẹni tí ọlọ́run tọmọ fún òun náà ló lè fẹ́ lọ́run látàbàlà wípé kò ti sẹ́rí bí àtòkó fọmọ yẹn ọlọ́run dákun mẹ́jọ jẹ́ pé ìjẹ̀kùn tó ti fún aláàmọ́ ti apá rẹ o ìdáwà ti láti ètò sàmójúkò fún wa o kò lá ti wọ láàánú rẹ. ẹlẹ́ẹ̀kejì ni wípé ọmọ lábẹ́ wípé ìjẹ̀kùn ọlọ́run ni ọmọ bíbí ìjùkejì ni pé ọmọ jẹ́ ìdùnnú nílé ayé àmọ́ wa bẹ náà kọjá ìdùnnú láì fi àmọ́ ìdí òfin ajẹ kọjá ìdùnnú láì fi àmọ́ náà ni pé ká tọ́jú ọmọ dáadáa nígbà tó ọmọ ń bá jẹ́ ìlú ṣe dáadáa láti ilé ayé yóò jẹ́ ìdùnnú jọ̀gbìn àìsí àmọ́ ọlọ́run bá nìkẹ́ ọlọ́run sọ fún sọ́ra tuntun fún àdìyí pé والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما inú ọ̀rọ̀ àwọn ènìyàn ọlọ́run tí wọn ò fọlọ́run lẹ́yìn nígbà pọ̀ ọ̀kan tí wọ́n ti sọ̀rọ̀ kọ́ ayàtẹ̀mù pọ̀ náà lè fi péré nínú àwọn àyàwó wa àtàwọn ọmọ ọmọ wa jẹ́ sínú ẹni tí ìtùtù ojú fún wa yẹn pé tí ìtùnú tá a bá ti rí sínú àti tọ̀run òun náà ní ọmọ bẹ́ẹ̀ náà ní aya ọlọ́nkọ́ jẹ́ sí òun rí bẹ́ẹ̀ mọ̀ wá. nínú táàbù ìdẹ̀kùn ọlọ́run náà lọ́wọ́ ọlọ́run mọ̀ gbé fún ọmọ nípa ogún pínpín ẹ̀ ni ni ọmọ ìyá rẹ̀ ni ọmọ bàbá rẹ̀ ni ní nǹkan ẹni tí wọ́n jọ bí pọ̀ níbi bàbá àbí ibi bàbá àtìyà òun lè jẹ tààfin tọ́wájẹ́ ọkùnrin tọ́wájẹ́ obìnrin ni ó ní bí wọ́n ti máa ń pín in ṣùgbọ́n ẹni tí wọ́n jọ bí pọ̀ ń di ìyá nìkan kò ní nǹkan kan nínú títí ẹ̀mú tọ́wájẹ́ lọ́mọ kàlàálà nìyẹn bẹ́ẹ̀ náà sì ni bí ẹ̀ bá ti lè ní ọmọ tọ́jọ́ téèyàn bá jẹ́ bá jẹ́ ọkùnrin tó ní ọmọ ìyàwó rẹ̀ yóò fi jẹ ìdá ogún rẹ̀ di ìdájọ́ ìdájọ́ sì kéré sí ìdarí àbí ẹ̀kọ́ ni àbí ìdájọ́ lójú ìdarí lọ ni ẹ̀yin bàtí wọ́n ti ẹ́ ìdarí lójú ìdájọ́ lọ ẹ ṣeun tó one over four lójú one over eight lọ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní wọ́n ti ń gbé nǹkan gbájú ní ìsìn <laughs> nígbà wàá ti gbọ́ mẹ́jọ yóò ti rò pé bóyá ó ti pọ̀ ju mẹ́rin lọ báwo náà ti máa ń ṣe mi téèké bíi. nọmba sọba wa dọt dot tọba wa pé ẹ one point one àbí one point one two ọkọ̀ kan kànú ó lè wú ẹlòmíì lójú nígbà ní yìí sọ pé one àbí ọ ní one point two tẹnìkan ní one point twelve yọ wà pé yọ wà pé ẹ eh, yẹn lọ. instead of one point two àti one point one two yọba tó one point twelve yọba dá ògùn lójú ìdáfẹ́ ló bẹ̀ ní pé ọmọ ọlọ́run pàtàkì ọmọ débi pé ó ní làpá nínú ogún ká lọ wo sórọ́sì nìta àyà ìkọkànlá àti kejìlá ìnífẹ̀ẹ́ yẹn lójú pé kákan lọ wò lọ. inú táàbù mọ̀ pé ìdẹ̀kùn ọlọ́run iná ẹ̀ ní ọmọ bíbí ona mi pe ninu nínú tẹ́lifíà ọlọ́run ìtọ́jú tọ́lọ́ ń ṣe fún gbogbo ẹ̀dá pátápátá nínú ni ètò ọmọ bíbí wà tọ́lọ́ ń ṣe láàrin ọmọ ẹ̀dá ènìyàn àtàwọn míì nú àwọn ẹ̀dá ọlọ́run pé káwọn kan mọ̀ sẹ̀mí kí wọ́n gbéra wọn ní bá ti gbéra wọn tán wọn wọn lọ káwọn ni nínú ń ṣe fún tẹ́lí bí àyẹn ọwọ́ ajẹ́ ìdẹ̀kùn kan nù ìdẹ̀kùn kéèyàn wá mọ̀ sí lò pẹ̀lú ilé láti parí ẹlẹ́ẹ̀kẹ́ lò kókó ẹlẹ́ẹ̀kẹ́ kókó òun náà rí pé ọmọ tá a lù yìí ti tọ́ka fún wa ní òun fi tẹ́sì wa o nínú tá a kó a ṣe láyé tó wọn ó fi gírèdì wa ibi tá a ṣeré àbá a ṣeré ìlọmọ wa tí ìbá yẹn tó bọ́lọ̀ ń bá ti ṣe kí ẹ̀ bá fi ọpọlọ lásán wò rí yóò kó wọn fẹ́ẹ̀ sọmọ ní responsibility ọbẹ̀ tàbí kó ní responsibility tó wọn sì tẹ̀ mọ́ wò wípé tó wọn pàásì àbí wọn ò fèèrè àbí yorùbá mi ò yìí ṣùgbọ́n ọkàn ò ní gbà á. dáhùn yìí kú fi ń sèyàn rẹ̀ nìyẹn òun náà rírẹ̀ ní ìtẹ́lómìnì dàgbà tó di ìtọ́jú fún àbí ìwà mi ò yé ọ̀rẹ́ ń tọ́ dàgbà ọmọ ní wa ń tọ́jú ẹ̀ òun náà sì mọ̀ wá tó ń lò ó ayé bẹ́ẹ̀ náà sì ni òbó sì máa sọ fún ayé ojú mẹ́wàá kò lè ẹ̀ ní o tọ̀rọ̀ sí ni ojú ẹyọ kan ó lè lọ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ó lè dàbí ojú ẹni ọmọ ọlọ́mọ kọ́mọ atọ́jú rẹ kò lè dàbí ọmọ tiẹ̀ gẹ́gẹ́ tó náà ti mọ̀ pé ara rẹ ló ti jáde ìmí ilé ìpè lè gbà mí ìwé ìtọ́ kọ́mọ ìjìnlẹ̀ tó ẹ̀mí ìgbà gbọ́dọ̀ wọn aṣọ fún wa ní sọ́lọ́tẹ̀lá nfààl ayà twenty eight wípé wa'lamu annama amwalukum wa awladukum fitna wa anna Allaha 'indahu ajrun 'azim ẹ lọ́mọ yìí pé. dúkìá yìí tẹ ẹ ní àtàwọn ọmọ yìí tẹ ẹ bí wọn fìtínà ni o ìdààmú bẹ́ẹ̀ tí èsì kéke ọmọ ẹlòmíì òbí mọ mi ọbẹ̀ lè wọ ọlọ́wọ́ ẹ torí ọlọ́wọ́ ìṣèyí nù èyí tó ń ọlọ́run ọmọ ti ìṣòro àti wàhálà tó ti ọ̀dàgó ọlọ́run ní yìí òun dán yín wò ṣùgbọ́n dájú ẹ̀sán rí ń bẹ lódò òun ọlọ́run bá fún yín ẹ bá ju tọ́ ọmọ ìrèé nítorí ìfẹ́ tí èèyàn máa ń ní títí máa ń pọ̀ ẹlòmíì ibi tó ní fi ọmọ ẹ̀dẹ́ lọ́mọ òkúlù yóò gbé yóò gbé mú yóò gbẹnu sí imú rẹ láyé wọn fa fún rẹ jáde gbàtí fún ọba jáde fún ara rẹ tẹ́ ẹgbẹ́ fẹ́rẹ́ ti pọ̀ jù tẹ bá yan ṣe bẹ́ẹ̀ fọmọ lọ́mọ àti kó wá ṣe bẹ́ẹ̀ fọlágbà yóò lè láyé nígbà tí ó rí wọn dàrú. ìfẹ́ fún ọmọ ẹ̀yà mi rèé ìjọba ti ẹ̀rìn lọ́mọdé kan jẹ́ kàn rí ọmọ tí mo rí wọ́n tí wọ́n á mọ̀ rí ọmọ kan mọ̀ jọ yín jà ọmọ mi náà nínú rẹ̀ ó dùn jọ náà tọ́mọ mi náà ní ebi òwe mi náà mo ní ojú kò mẹ́rin dè mí <laughs> inú yìí ó dùn pé àtọ́mọ ìjọ mi àfijọ́ yẹn inú tí máa dùn yàn lónìí ìfẹ́ àfẹ́jùfọ́ ọmọ ẹ̀ràn jíjẹ ń pa ọmọ ọmọ tó ti di tó ṣe pé ṣètò lè mọ ìgbésí ayé yẹn lérè kọlọ́nkọ́jà wáyà ọlọ́run fún ti pàkíyèsí wa lórí ilé inú Suratu Isra àyà sixty two sílé sixty five kí lọ́dọ̀ ọba ọba àlejò ọlá sọ̀rọ̀ ọlọ́run sọ pa ṣètọ́n làánàtò láyà rè ó ní kọ́lá arọ ayé arọ ayé taka ha adàlẹ́ni kárọ̀mta àlàyé làìn àkàrítàní ilá yóò mìlẹ̀ kìyàmẹ́tì làákítàní kàná lórí yàtàwó ilà kàlílà. ó ní rí ọlọ́run ádámù tó gbé sọ sàpẹ́lẹ́ fún mi lọ yìí. <laughs> tó o bá lè lọ́mi lára jíjọ́ àjíǹde ń sọ ìdáru sí àwọn ọmọ rẹ̀ tọ́jà yìí pé èmi ni wọ́n mọ̀ tẹ̀lé àfihàn díẹ̀ ọlọ́kọ́lá o bóyá ìdí ìṣẹ̀lẹ̀ náà nìyẹn nínú almost seven billion òtún yóò di one point something billion náà bí one point three and one point four nínú one point four tá a tún lù ní ọlọ́bẹ̀ yóò tó pọ̀ jù ìyẹn tó jẹ́ mímú ní òdodo ìyẹn díẹ̀ ní sásọ rẹ̀ yìí. ìdájú ní sọmọ ọlẹ́nu tí màá fà wọ́n sí kọ́ọ́lá ìdáàbò fàmà ń tẹ̀dẹ̀ àkàmì ní hurúfà iná jahannama jàzá òhun jàzá àmọ́ ọlọ́ni rẹ̀ ṣe ìfọ́n máa lọ kọ́sọ́rọ̀ mọ́ máa lọ máa lọ ẹ̀yìn yòówù tó bá tẹ̀lé ọ nínú ọmọ anábì nínú ọmọ ádámà fàyín náà jahannama jaza òkùn jaza àmà òkúrọ jahannama láàbì fẹyín lẹsàn lẹsàn tí ó kù kẹkẹ lórí iṣẹ́ bẹ́ẹ̀ ṣe. ọlọ́wọ́ adé wá sẹ́fúnṣẹ́fúnṣẹ́mọ̀ ní ìsàtà àtàmìlì wọn ló sọ́wọ́ sí. ẹ̀ńtọ́ bá lè tì lọ́kàn kan nù wọn máa tì lọ́kàn kan pẹ̀lú ọ̀rọ̀ rẹ pẹ̀lú ohùn rẹ ẹwọ yẹ yẹn tó lè pé orin ní orin ní fààyè lẹkọọ orin ní sábàyà ẹwọ gbélé tẹrẹ lò àtẹfẹmù àtẹjọ tẹfẹmù orin ní sábàyà nígbà wa mùsùlùmá tó lọ kó fún ọgbà abẹ́jẹ lẹ́jọ́ lórí tẹlifíṣàn lórí rẹ́díò táwọn yóò tẹ̀sí gbọ́tọ̀ lọ́wọ́ wọ́n tó gbìyànjú mọ́tò ti orin bọ̀ ní àárín tàbí bẹ̀rẹ̀ tàbí parí nígbà tó yẹ kó wọlé gbèsè sí ayé àfi kí orin wọn sáwà mẹ títí náà. àwọn ní oṣù sọ pé orin ti islam ń tàwọn ń tàwọn àwọn náà bàtú wọn bàtú wọn bàtú kọ́ńtò wọn bà máa jó wọn mọ rèé àtọkùnrin àtọkùnrin wọn ó sì ní orin islam náà àmọ́ bóyá ànábì tọ́lọ́rọ́ sáwọn ó yàtọ̀ sí tọ́lọ́rọ́ sáwọn. واستفتت من استطعت منهم بصوتك وأجلل عليهم بخيلك ورجلك máa fà wọn lóríṣiríṣi èyí tí bá ń gẹ sínú àwọn ọmọ ogun rẹ àti èyí tí bá ń rìn. ibi tá a wá ń lọ ní pé wà sáré kí ó ń fẹlẹ abúwálì wálé àwòdáàdì máa kójọ pẹ̀lú wọn níbi owó àtọmọ Allahu Akbar Ọlọ́run kó ṣàánú wa wà á ibi fún àdéhùn ni ọmọ ṣe fún wọn lórí àdéhùn tí ọba mú kẹsẹ tó ṣe míì fún wọn tí wọn tún wọn lágbè tí ọba tó ti mú kẹsẹ tó ṣe míì fún wọn ńgbà wọn bá fi ṣe bí ọgọ́rùn lọba mú kẹsẹ wọn rò kó bó ṣe mọ ọmọ kẹsẹ náà nù táwọn àti èso wọn máa yẹ ìlú ìṣe ìtọ ìlà òwúrọ̀ ètò aládéhùn kankan tí ó ṣe fún wọn ju ẹsẹ̀ jẹ lọ àwọn naija avengers yẹn tura wọn ní avengers japan ó sì dúró tì wọ́n ó sì dúró tì wọ́n pẹ̀lú oríṣiríṣi ẹbọ tí wọ́n ti ń bẹ̀ wọ́n lọ bá àwọn ọmọ àti lọ àwọn ọmọ mu jẹ ètú tí ń tàn wọ́n jẹ ní tí wọ́n lágbára wọn máa tọ́ jáde lẹ́nu mo yẹ kí wọ́n ti gbẹ́kẹ̀lé tí wọ́n ti tọ́ wọ́n ti tọ́ kù ètù là ọlọ́nkọ́ là wà ọlọ́ni iná ibáàdì ilé ìsàlákà alẹ́ ilé mùsùlùmọ́ wàkàfà ọ̀bì kawakìlá àwọn ẹrú sì mi ò ní ní agbára lé wọn lórí ọlọ́ọ̀bá rẹ ti tó olùsọ olùdáàbòbò lórí ẹ̀dá ibi tá a lọ mẹ́rin tí ọlọ́ọ̀ni wà sáárì tó ń gbé amúhálì wọlé àwòlá wo ìtumọ̀ báwọn rẹ́pọ̀ mọ́ báwọn ti pọ̀ ibi dúkìá àti ibi owó àìmọye èèyàn tó rí owó tán tí ń dìde mọ́ kì í sábà bí kò lóògùn ó rí owó kọ̀mọ̀ ń dìde mọ́. ó sì ń pa ọgbọ́n ọlọ́run yá ǹjẹ́ sí oko ǹjẹ́ ọ̀lẹ́tọ̀ sí ibi obe oko nítorí owó ǹjẹ́ èsì ṣe tẹ́lẹ̀ ó ṣe níwá owó nígbà jẹ́ ti dúró sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní ibi ọmọ ẹlòmíràn sọ pé òun sáfẹ́ fi mọ sáájú àjàjẹ́ ń bá tiẹ̀ jó bẹ́ẹ̀ ìtìnà. eléyìí wí báyìí o wí báyìí pọ̀ jẹ́ pé tẹ́ndẹ́ǹsì ti wà lára ẹ̀ láti kọ̀rọ̀ yọba ni pé tèmi lágbájá náà òun ti bá àfa làwọn náà àbí ẹ̀mọ̀ kọ́ àfa ni wọ́n ni ó ní òun yọ ká orí ejò wa ó ní òun mú àtọ̀ ọkọ̀ rẹ̀ wá kí wọ́n fẹ́ fi ṣe ṣé yóò fi památòtò abẹ́ ẹ̀ tọ́wọ́ adá padà sọ́dọ̀ ọkọ̀ rẹ̀ kí lọ́ fẹ́ fi ṣe fìtí náà yọ ọmọ wa lọ́sùn wa lókì ni tí ó fi di kèfèrí tọ́lọ́ nǹkan tó wá fún mẹ́ nítorí ìfẹ́ tá a ní tó nítorí ìfẹ́ tá a ní sọmọ kò tó wá mọ àwọn míì sọ pé ẹbọ sáni sáá tó ní ọmọ sáni tọ́lá ọmọ tọ̀tún la ẹbọ sáni sáá kódà wọ́n tún láwọn àkóńpá tí wọ́n lọ́ mọ́ bá a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọ̀jọ́ jẹ́ pé láìsẹ̀nsì àjọ náà kọ́ wá jẹ́ pé ìjà àpáàdì yẹn bá ti dá àfa o o ti ní lájẹ́ ìdìbò o ti ní lájẹ́ ìdìbò wà jẹ́ náà lọ ọlọ́run ti bẹ̀. lájẹ́ ìsàjẹ́ náà náà ni iná àkàrà àmọ́kùn ní dàrúdà àti àtẹ̀kọ́kùn àtẹ̀kọ́wà ìbẹ̀rù ọlọ́run ìmọ̀ọ́nì òdodo ńláṣẹ́ ìsàjẹ́ náà bá a bá a bá ní ńlọ náà bí òrùlé yọ̀ọ̀rọ̀ àtinú náà ni ti ju ẹnì kankan bó tilẹ̀ wọn. nta fẹ́ ike pé ọmọ ti jẹ́ ìdẹ̀kùn àdánwò ni o kọ́lọ̀ ń jẹ́ bẹ́ẹ̀ náà ilé ayé pátápátá àyè ìdánwò ni fún wa o kọ́lọ̀ ń o ọlọ́run ti sọ yẹn fún wa fún wa tó múlò ayé àkọ́kọ́ àti kejì ká lọ kà òun náà ní pé kọ́mọ òsèré ojú tọ́ ìdẹ̀kùnmọ̀ni látọ̀dọ̀ náà èyí ó gbìyànjú tiẹ̀ tóòtọ́ ṣùgbọ́n kó jú ti ìdẹ̀kùnmọ̀ni látọ̀dọ̀ náà ẹ ò bá níbi wọn sallallahu alaihi wasallam bó ṣe gbìyànjú tó lórí Abu Talib kó tẹ̀ ẹ̀gbẹ́ Islam kó tẹ̀ gbólóńdá ìlà ìlàlá kó rí wí ọlọ́run ti sọ fún pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha eré anábì kéńpé tó bá wù nú ẹ̀mí rẹ̀ kó ní ìmánì ní ọ̀dẹ́ wà ní ìmánì ọlọ́run ní máa fún ẹ tó bá wù ní ìmánì ọlọ́run ti bá àdúgbò sallallahu alaihi wasallam láwọn àyè tọ́lọ́run ti bá àdúgbò yìí ìkànnbẹ̀rẹ̀ innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi ìyàtà ìbáwí ni wàhálà tó ṣe yìí kó inú sọ́wọ́sì lọ́ka ọlọ́ni padà alákàbá ṣe oníná sẹ́ka àlá àtàrí yìí ìlànà nínú bí àdàlẹ́ hajj níbi àtàfà mọ́kò mọ́kò bá àlùjẹ́ bára rẹ̀ mọ́kò má jẹ́ wàhálà yọ ọkọ̀ jù mọ́kò pa ń bára rẹ̀ nítorí pé wọn ò nígbàgbọ́ òdodo ẹ̀ńtọ́ bá wọ ọlọ́run lọ́lọ́run fún ní ìtọ́sọ́nà ọlọ́run kọ́ tọ́ wa kó sáré fún ìtọ́sọ́nà fún wa àti fún gbogbo àwọn fámìlì wa náà ọlọ́run sọ fún wa sọ́ràtún bákọ́rà àyà tó tàbí wàlláhu yá bí mayíyáṣá o ilà àkọ́rọ́ àti mùsàkì ẹ̀ tó bá wọlé ọ̀hún lọ́nà máa ń sọ́sọ́nà sí ojú ọ̀nà tọ̀tọ̀ so nínú ẹ̀rí tẹ́ àtùmọ̀ yìí pé ọlọ́run ní máa ń ṣe ìsọ́sọ́nà nìyẹn o káàsì tí lọ́wọ́ tọ́lọ́ ń sọ ní sọ́ràtún tàrí àyà kẹwàá sí ìkejìlá tọ́lọ́ ń sọ̀rọ̀ fún wa nípa ìyàwó ànábì ní wọn tó wà lẹsọ àtọsọlà àti ìyàwó olú àwọn méjèèjì wọn wà lábẹ́ ànábì Ọlọ́run tó ń ti bẹ́ẹ̀ wọn ò nígbàgbọ́ òdodo lọnà wọn sì dérò náà tẹrí pé nǹkan láàyò torí pé nínú ẹni tó lè ṣe tẹrí bíyà dáadáa náà làwọn ànábì Ọlọ́run wà mélòó làwọn àlè ṣe ìyàwó rẹ̀ náà sì ló tó súnmọ́ ó sì wọn ṣe tẹrí àwọn méjì tẹrí bíyà fún wọn ọgbọ́n wọn ọgbà wọn sì dérò náà ẹ fìràhùn nínú àyà fúrán ni o fìràhùn tọ̀gá ọkọjá àlà ìyàwó ń gbowó ọlọ́run sọ́ni kúrò níbi iṣẹ́ o mọ́jọ̀jẹ́ pé iṣẹ́ bá lè o ó òdodo ó ẹ̀tún wa wo orin tọ́lọ́ ti fún ọlọ́run yan àkàwé sọyẹ kó ló bí mariam mariam lọ́wọ́ abẹ́ anabi isa alayhi salatu salam ọmọ ẹni rí tó náà tó wá yà rí tó ka áyà yẹn nítorí àsìkò ní ìjẹ ìka ẹ wá wo ti ọmọ nuwa alayhi salatu salam kọgbọ sínú wù lẹ́nu wàhálà omi tó dé ó sì tó wà ní orí òkè anabi ní sọ pé torí gbàgbọ́ ànábì ní òòlù pé ọlọ́run ti sọ yìí pé òun ó òun la fámìlì rẹ̀ kọ̀mọ̀ fámìlì ń kọ́má ìyẹn pé múmi nínú fámìlì rẹ̀ ọ̀gbọ́ yé lọ síbi pé múmi nínú fámìlì rẹ̀ fámìlì òun ní ọ̀la yìí ọ̀rọ̀ fámìlì òsì kan yìí máa ń òun ọ̀la wà ti fámìlì rẹ̀ ìyẹn ni pé táwọn gbogbo wọn ṣùgbọ́n nínú fámìlì rẹ náà èyí tó bá jẹ́ mọ́mì ní ọ̀sẹ̀ fún kò wá gbọ́ yé lọ bẹ́ẹ̀ nígbà tó làtà ló ń sọ fún ọlọ́run ọmọ yìí nínú fámìlì ìmọ̀ ni ó ní kó máa bọ̀ ó ní rárá kò wọ́n lọ síbi òkè kan pé yọ da gbogbo nǹkan omi ó sì wà ẹgbẹ́ tó mi bá kún fún tó bá fi go bíríìjì mọ́lẹ̀ ẹgbẹ́ yọ ọmọ wo bíríìjì lọ́ọ̀kan kò ní gbéyàwó fún bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀rùn bíríìjì ibi tó ga ju bíríìjì lọ lóbi ọ̀yọ̀ ayọ̀ ayọ̀ tó kọ́ fà ní tó bá ti fà yọ sẹ̀ wà kọjá ó rò pé bí ọ̀sẹ̀ rẹ̀ tó nítorí pé òní imán ìparun ọlọ́run bá dé bá ó sì jẹ́ ọmọ ànábì ọlọ́run tó kọ́lọ́n kọ́ nínú àwọn òkùnfà wo ló jẹ sí ló lè jẹ ẹ tí ó lè fi ọmọ ojú tọ́ lórí ẹ̀sìn tọ́lọ̀ àti lórí ìwà ńbẹ náà ni ìdáyà ń ta lù abẹ lọ wa tọ́jú ẹ̀ o mọ́bí ọlọ́n tọ́jú ẹ̀ o ọlọ́nkọ́ bọ̀ tọ́jú ẹ̀ ọmọ agbìyànjú tó lágbára ọ wà negligent o ṣe ń tó wá pè pé ọmọ rẹ wà tí ní rárá ń sáà ń wí kọ́ wọn ha wọ́n sọ ala kẹlẹ̀ àlọ́ wa sọ̀rọ̀ àkúnmí rẹ kó o kọ́ wa gbára káwọn èèyàn mọ́ gbọ́ pé àìwọ́ ah, náà ti àfilẹ̀ tó o tó nǹkan bá dójú rẹ ṣe síbẹ̀ náà máa kàdúrà sọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀ nǹkan bọ̀ o kọ́lọ̀ nǹkan bá tọ́jú gbogbo àwọn wa ẹlẹ́ẹ̀kejì àwọn irinṣẹ́ kan tá a àwọn irinṣẹ́ yẹn òun náà gbọ́dọ̀ dá o àwọn wàfá ètò sẹ́ríbíyà àwọn irinṣẹ́ tá à ń lò fún àwọn irinṣẹ́ yẹn náà dá fọlá làbíà ń ni òbí méjèèjì tí ó bí ọmọ torí ní Islam sọ pé orí kó tó bá kó tọba fẹ́ ha kúdọ̀ tọ́ ha kúrò ọ̀bọ̀ rí ọmọ nílé kọ́ ha kúrò ló ti fẹ́ lé o. irú tọba fẹ́ lé lóbìnrin àbí irú tí wọn náà sọ ní ti ara ẹ̀fún lọ́kùnrin ní nǹkan àkọ́kọ́ tí ọkọ̀ ní sàmì ìgbò lọ́mọ ti fẹ́ rí olùsèwà lànàbí sallallahu alaihi wasallam àti sọfún àwọn hadith tó àwọn ìfọwọ́ Bukhari àti Muslim yìí pé ní hadith Abu Hurairah yìí pé kullu mawludin yuladu ala al-fitra gbogbo ọmọ tí wọn bá bí wọn máa bí naturally lórí ẹ̀sìn Ọlọ́run ìwà tó dáa sábà wà wòye hàwùdá ni yàwó yìí náà sọ̀rọ̀ ni yàwó yìí má jì jì òbí rẹ̀ méjèèjì ni wọ́n sọ di Yahudi àbí kí wọ́n sọ di Nasara àbí kí wọ́n sọ di ẹlẹ́sìn Ṣàngó àwọn Májúù ẹlẹ́sìn ẹlẹ́sìn náà kẹ́ máa ti ná nítorí báwọn ti ń sìn nígbà ọmọ ọba sì láwọn yọ láwọn sí ọ̀dọ̀ wọn kí ọba kọ wà yọ kọ wà sọ́dọ̀ wọn kí ọba sẹsìn yọ fẹ sẹsìn ní báwọn òbí rẹ ti ń sìn Ọlọ́run wa lè fi ẹ̀sà àwọn tí wọn ò sí lọ́run lọ́pọ̀ jù bí wọ́n ti ń bímọ sí náà ní ọdún pọ̀ jù bí wọ́n ti ń bímọ sí bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń pọ̀ jù. anabi wa sallallahu alaihi wa sallam sọ pé káwọn sáré lè bàdí yìí ti tún tún síjó lè bàdí yìí má ma o tẹ́ẹ̀rì pé ńgbà si kì í re rẹ̀ bàbá rẹ̀ tí ọba gbé mo bàbá rẹ̀ àti re ba ọba rẹ̀ pọ̀ tí kala ọ̀rẹ́ pọ̀ sallallahu alaihi wa sallam nǹkan àkọ́kọ́ nìyẹn tá a gbọ́dọ̀ ṣàkíyèsí ara lori àlámọ̀rí ipe bóbi bá ti òun náà ní kíni o òun náà ní a ẹsẹ ìdìbò borí àtọlọmọba sànú ẹ ẹlẹ́ẹ̀kejì ni pé ilé tọmọ ti ń o lè jọ́dọ̀ òbí rẹ̀ o sì lè má jọ́dọ̀ òbí ẹ̀ ìtí ẹ̀ bá ń ṣe ń lè yẹn yọ àfẹ́sọ̀ mọ́ bọ́tò òbí mọ̀kálẹ̀ nítorí kó kùdí káàtó bá gbúrò pé islam tó dáa sẹ́rígbà tó dáa ní lọ́ńbẹ̀ bí ẹ bá ti rí ìní ọmọ òun yìí o ìgbà tó bá fi gbà padà lẹ́yìn ọdún kan lókàn àbọ̀dún méjì ó lè má bá wọn ti ń bẹ nílé rẹ̀ mọ́ ìtí ọ̀wà téèkì ẹ láti fi dá padà sí nọ́mà ọ lè sọdún mi mẹ́wàá o ọmọ tí èèwọ̀ fíìmù fòkúwò tẹ́lẹ̀ lọ́dọ̀ rẹ̀ tó ọ̀fà fẹ́ nìkan fẹ́ pé twenty four hours ni àti tó bá fẹ́ lọ sí àbọ̀fẹ́ sùn lókun. lọ súlẹ̀ káàbàdà lọ́ba tó wá lọ gbà padà wá sílé padà gbogbo táwọn ọmọ ti ọmọ yóò máa ti ọpọlọ ala dálẹ̀ ni kódà ọ̀rẹ́ jẹ́ pé yóò tó wá àfẹ́kẹ́ ti wàhálà tó ní ma pé kí ni ba wàhálà rẹ tó ń pé nítorí kí ni o nítorí ti wọn ilé bá ti bẹ́ẹ̀ náà kó tó di pé ọmọ ìsàràtì pẹ̀lú ọmọ tiẹ̀ tó ti ṣe wàhálà dídì kan lórí wọn. kọ́mọdé yìí pé ìṣe ọ̀wà dálẹ̀ kódà yóò ti rìn jìnnà ju ìwọ́ ti lé ìwọ̀nba táìmù náà ni ìwọ̀nba táìmù náà ni ọkùnrin obìnrin ló ní táìmù tọ́pọ̀ àwọn ti rí báàfù nílẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn wọ́n máa wò pé àwọn àtọ̀ pé kó lé ọmọ àbúrò àtọ́gbọ́mọ ìgbọ́n rẹ̀ jù <laughs> àwọn bàbá wọn mọ́ra ìjọba bá di tẹ́sán wọn wá bá ẹsẹ̀ rí ní ọkọ̀ rẹ̀ pẹ̀sẹ̀ ẹsẹ̀ báyìí ṣe rẹ̀ sà kí lè dé ẹ̀jọ́ mi <laughs> sànù wa bẹ́ẹ̀ náà sì ni ilé ẹ̀kọ́ nínú ni oníṣẹ́yìn táwọn náà ń fún ọmọ nípa ìwà èyí ṣe yí pé fọ́ọ̀rù nǹkan sí nìkan ó tó wà ní ọkọ náà máa wà ìyẹn gbọ́dọ̀ ibi tó ń lọ yìí ni àwọn tí ẹ bá wá ní mọ́dẹ́rásà tọ́jẹ́ Islam tí wọ́n bẹ̀rù Ọlọ́run tí wọ́n bẹ̀rù Ọlọ́run torí pé àwọn èèyàn tí wọ́n rí pé ah, Islamic lélẹ́yìí ọkàn rẹ̀ ó ti balẹ̀ débi pé bóyá ló ń gbọ́ ọmọ ẹ̀fẹ́ ìsìn kankan máa ń lólé àyọ̀bá ah, ah, ṣé Dr. Abdeli alágùnfọ̀n ni no problem ṣé Dr. Abdeli alágùnfọ̀n ni twenty four hours ní ọmọ bọ́ ọtọ́jú ọmọ rẹ̀ kọ̀kọ̀ síwù bẹ̀sí tí mo fẹ́ sọ ni pé kí àwọn mọ́dásà yẹn kí wọ́n mọ́sà ṣe èkó lórí fífún àwọn ọmọ yìí ní tẹ́lifíyà ìsìlámíyà torí pé àwọn èèyàn wọ́n máa tó ọgbọ́dọ̀ máa fojú ti rẹ ṣùgbọ́n tọ́ba ti lè jẹ́ ike islamic school ní lọ ọkọ̀ owó ti balẹ̀ pé kò lè yá yàkuyà nítòsí yóò rí báwọn ṣùgbọ́n àwọn nǹkan tí ń fa ìyàkuyà pọ̀ tọ́jà pé ó sì lè rọ islamic school náà gbogbo kan bó tú kan láti rí wọ́n ń tẹ̀ gbìyànjú débi kí wọ́n máa ń káàpù àwọn ọmọ ń bà mí tí wọ́n káàpù wọn tí wọ́n ní ọ̀tá yẹn lọ́lé wọ́n mọ̀ sí wọn. ìjọba àwọn ọmọ bá fẹ́ gbọ́dọ̀ dé báyìí àánú wọn náà ni máa ń ròyìn oríṣiríṣi ṣòkòtò tí ṣòkòtò tí àwọn bàbá wọn ìyá wọn tẹ̀ra fún àwọn obìnrin ìjọ tí wọ́n bá fẹ́ padà nígbà yìí fún náà wọ́n ti máa gbé wọ̀ tí wọ́n máa wọ ní mọ́tò bàbá wọn. ẹ wo gbogbo tẹ́lifí àtẹ́lifí ti fún ọkọ̀ di four times ẹ kílẹ̀ bẹ́ẹ̀ sáà ni tẹ́ẹ̀nì sùn yẹn òtún tètò ó sì gbìyànjú skul mi báyìí mọ lọ báyìí àwọn ọmọkùnrin wọ́n ti wẹ́ òwò tí ń wura wọn tí ń wura wọn aa ah, islamic school ẹ wò mí tó tí bàbá mùdírù bá ń tọ́jú sùkú tí bàbá tíkà náà tọ́jú mùsùlùmù tí màmá náà tún délé àti ń tọ́jú àwọn ọmọ ní skul tí ń fún wọn lẹ́kọ̀ọ́ tó lè tó lè tún máa lọ bí tí wọ́n ó tún máa wẹ̀ àbí ìnàjọba kó máa rí ní ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀ àwọn ọmọ kan ti pọ̀ èyí láti lé wọn ọ̀rẹ́dì tí wọ́n tó wá mọ bákẹ́rì bí àyẹ̀ jẹ́ torí ẹ̀ ló ń jẹ́ pé àwa ọmọ ti ojúṣe wa àní gbèjìlẹ̀ fún sùn nìkan àtọ̀ àmọ́ pàkíyèsí àwọn sùn yẹn pé wọ́n ti tọ́ sí ṣẹ̀kẹ́ yìí lóòótọ́ máa ṣe ojúṣe tọ́pọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwùjọ wa nínú orin pépà fi ń tójú àwùjọ ni tá a bá ní ká tẹnubọ bí ilẹ̀ Yorùbá ṣe rí yìí ò ní kan yọ gbà ká gbọ̀gbọ̀ àwọn yorùbá ní àyàsà ìṣe ìwà ìbára ẹni lò pọ̀ tọ́jú ẹ pé apá kan bẹ̀ dá apá kan bẹ̀ òwúrú àìwá jẹ́ pé ẹ̀sìn ló borí lọ́dọ̀ yorùbá ó ń dá wàhálà lẹ́kọ̀ọ́ kódà bí àwọn gbólóhùn míì tí yorùbá bá ń sọ ó lè bá yíyan yẹ bí ọmọkùnrin ò tó o ìfẹ́ lásán o ọlọ́run ọ̀ká ájò o ilé ayé ogun ni o bóde yẹn ò lè dé yẹn o lórí tìrìtì tó jẹ́ pé tí ẹ bá ń fi kọ̀ọ̀kan wò lọ́dọ̀ ẹlòmíì yóò rò pé tó jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn bíi ìdá ojú méjì ni ibi ẹ bá fa sí iná ìlú òdì tàbí bóde òde tó gbọ́ àwọn nǹkan wọn yẹn ó nídìí kí a máa kọ́ àwọn ọmọ wa ní díẹ̀ díẹ̀ kárí wọn lórí ẹ̀ tí wọ́n fi lè mọ ìwúlọ́dà ìwúni kò tó ń bọ̀ wá mẹ́nu bá àwọn nǹkan mìíràn èyí tó tún lè dunu wàsá ìlú tẹ́lifíà wàsá ìlú ètò wàsá ìlú wàsá ìlú àwọn tó jẹ́ alágàta tí wọ́n nípa ti tọ́jú ọmọ ó náà ní mídíà mídíà ó jẹ́ nítorí pàtàkì tó ní ìlàpá nípa dídára ọmọ àbá ìdára ọmọ ilé wo ni òkè rẹ́díò ilé tiẹ̀ láàbù káàkiri tani òkè rẹ́díò àpò ńlọ yẹ ká máa wí wọn ní ìsìn níjọ́ làwọn pé ilé wo ni òkè rẹ́díò bẹ̀rẹ̀ ta ni òbẹrẹ ta ló kù sí òbẹrẹ ju òsàkó nínú gbogbo adájọ́ pé bá aládé rí yàn mẹ́wàá tòrẹ́ dùn tí wọ́n tó wà lórí tẹ́sì dáadáa tí ká dùkọ́ mọ̀ ń bọ̀ oríṣiríṣi nǹkan lọ́wọ́ àwọn ọgbọ́n bẹ̀ àtẹ̀yìntọ́dá àtẹ̀yìntọ́dá ńgbọ̀ dé ipé ẹ̀ńtọ́dá ní ilé rẹ́díò lẹ́gàn tí wọ́n ti tẹ́rìbí àtẹ́rìbí àsánà ìsìlámíyà àwọn tó kó bẹ̀ tó wọ́n máa jẹ́ tẹ́rìbí àwọn tẹ́rìbí àsánà ìsìlámíyà mọ̀ ń tọ̀rọ̀ fẹ́lẹ́ ní dọ́mẹ́ta yìí pé bóyá ń bì náà ni kí ni yín kú. mọ̀ ń sọ̀rọ̀ sálẹ̀ ní jọ́lọ́ta yìí pé ọlọ́mọjọ́ jẹ́ yìí pé ní ọdún bíi mélòó kan tí ń bọ̀ wájú wa yìí bọ́yá àwọn ọmọ tó yẹ pé wọ́n fẹ́ lo ju ẹjọ́ lu ká ń da alẹ̀ lọ làwọn ọmọ yà wọ́n ti ń tojọ́ rẹ̀ dí báyìí o ṣùgbọ́n yóò tún wá lé kéńkà kí ló fà ní ọ̀nà táwọn ẹ̀fẹ̀ móríṣiríṣi ṣáàjú tó wà nínú ìgbàjẹ́ gbà ròyìn kókó ẹyọ kan náà ni ẹ ó sì wàá lọ ó sì wàá jókòó ẹ wá gbé lọ ó ní mọ́ mọ́ mọ́ ó ní mọ́ mọ́ títí mi tẹ́ẹ̀dẹ̀rẹ̀dẹ́ tí ò sí ń ṣe pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ròyìn nígbà wọn bá ń gbọ́ lójoojúmọ́ lójoojúmọ́ jẹ́ ń gbọ́ gbóòlò lóòlò lóòlò jẹ́ pé nígbà bá fẹ́ sọ pọ́ǹtì ẹyọ kan fún ọ nínú ilé yọkọ̀ ọ̀sẹ̀ ládàbọ̀ ju mẹ́wàá tó tó wá máa fi ẹyọ kan pọ́ǹtì kan náà nígbà yẹn. ó lè yẹn ti lè balẹ̀ ilé ayé rẹ̀ jẹ́ tútú báyẹn bó lè yẹn ti lè balẹ̀ ilé ayé rẹ̀ jẹ́ báyẹn. bí yẹn bá rí fífi ọ̀rọ̀ gan fún mi sọ fún ọ tí ó àmọ́ owó ìta lórí tí ó tí ó tí ó nẹ́rẹ́ sí ṣùgbọ́n kí ló fẹ́ fi yòókù nílé ayé rẹ̀ kí ló fẹ́ fi tẹ́lẹ̀ àsìkò yẹn sọ plọ́ọ̀tì lọ́dọ̀ ẹ̀ ṣé mùsùlùmí bá gbọ́ sọ plọ́ọ̀tì lọ́dọ̀ ẹ̀ ní ọmọ tèmi gbé wáyé àwọn kìíní yẹn wọ́n ní tí wọ́n ń ṣe nínú ìgbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú tẹ́rìbíyà fọmọ kékeré irú fagbalagbà yọwà influence pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sọ àti tó bá ń gbọ́ so àwọn náà ní ipa kátó wá sọ ìpè eré ìtàgé àgbàlagbà lè tiẹ̀ mọ̀ èyí tó wọ́n ń fẹlẹ́ ìṣeré ni ó lè mọ̀ rí bẹ́ẹ̀ dáadáa àti kò tiẹ̀ lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n bí eke ó lè fi rẹ́ sọ fún òní rí bẹ́ẹ̀ làákàyè mélòó ló ní. nígbà tí kan yọnu àwọn ọmọ mi sọ fún mọ̀mọ́ rẹ̀ ìwé ọbí ọmọ ọdún mi ìwé ìdí ọmọ ọdún méje lọ́nba rẹ̀ pé àlẹ́ wọn mọ̀ lágbájá ń sọ̀jọ́ oníwọ̀n bẹ́ẹ̀ lọ́rùn ogun mọ́tò ọdún fún un níbo ni mògùn mọ́tò lọ wọn wá àwọn oníṣẹ́ náà bá kiri rẹ̀ ẹ máa ń fi lórí lórí wọn máa pe inú rẹ́díò wọn máa rẹ mọ́tò lé <laughs> ẹ̀rùn kẹ́ ńlá oyé mélòó lọ bẹ fún tí òbí nígbà tó tó sọ ni oyé mélòó ní bẹ fún ńlọ́fà àwọn àwọn àwọn teenage àwọn thirteen fourteen fifteen sixteen seventeen eighteen nínú àwọn obìnrin kò sí ọkùnrin tí wọn ò lè torí pé wọn ọ̀gbọ́n wọn rò pé bọ́ọ̀kì ti ń sọ̀rọ̀ iná ló ti nífẹ̀ẹ́ wọn ti ń tòótọ́ ni ó sì ti dáadáa sí wọn ń tòótọ́ dèdè rìn yóò bá sọ pé jókòó lẹ́yìn ọ̀fà ó dèdè lọ ọkùnrin mélòó lọ́fẹ́ bí ààrẹ responsibility mọ̀ ní ìsìn pẹ̀lú gbígbà tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó sùn mọ́ bí òbúkọ ní gbogbo ohun tí ń sọ fún ọ ìwọ ló jókòó ló ṣe làákàyè ẹ ń bá tó lọ́kọ kọ́ lọ́kọ ẹ bí òtó lọ́kọ òní jòun ta láti pẹ̀lú ọkùnrin kí lọ́wọ́ ẹ ti ṣe yọkàn bá ń gbèsè ayé jẹ yọ ẹ̀rọ ọmọ mi ìtẹ́jọ wọ kọ̀kọ̀ báyìí obìnrin ọmọ bíi ti ń lọ ó sì gbéra láti dé èkó tí ń bọ̀ wá sí yọ máa fóònù gbégbó lọ́wọ́ tọ́ ọmọ tí tọ́ yóò ọ̀mọ́ tí a ní ìbò sí ni wàhálà láti èkó sí ìbàdàn láti ìbàdàn sí gbogbo ẹ̀ jára wọn ti máa travel unnecessarily bóyá ní tó fi hàn rúbọ ni bóyá ní tó fi hàn sí ògùn ni ọwọ́ ti ń pàdé lórí nẹ́ẹ̀tì wọ́n ti ń pàdé lórí wọ́n ti ń pàdé lórí kọ́ọ̀lù torí àwọn nǹkan wọ̀nyẹn ó ní ìdí ká máa kó àwọn ká máa rí àwọn ọmọ tí wọ́n mọ̀ pé àwọn nǹkan wọ̀nyí ó léwu pọ̀ nínú gbèsè ó sì ń gbèsè ayé ó sì ní ìlàpá tó burú kọ́lọ̀ nǹkan ọmọ kó wa máa ṣe kọ́ máa dáàbò bò àti àwọn ọmọ wa. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn tó ṣe pé a máa fi ṣe àlùfáàkì ọ̀dọ́ díẹ̀ ẹ̀kọ́ ní sọ́wákùn ni ẹ sọ fún mi ẹ̀ ń kò fún díẹ̀ lásán ṣé kẹ́ kí n ah, ẹ̀ lè kí ta jù ẹ̀yin tẹ́ pẹ́ sílẹ̀ tó pè yìí ìrẹ́ láwọn èèyàn yéé dé ni ẹ̀ ń wọ̀nyí so nínú òkùnfà tí ìjẹ́kọ́ mo dúró tọ́ tí mò ń bá lọ òun náà lè pé àwọn tí a máa ń mú lò láti ṣe tẹ́lifíà a gbọ́dọ̀ ṣeun náà dáadáa nínú ẹ̀ ni àwòkọ́ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwọ tó ti pé ọmọ kékeré wà lọ́dọ̀ rẹ̀ má dà sí ẹnìkan lásán rò máa ru tí ọmọ kékeré yẹn náà lè máa rò àti tó lè máa kọ́sì rẹ̀ lórí tí ò ní máa di ẹ̀ tó bá ń tẹ̀wé jàtìjàtì onú ọ̀rọ̀ jàtìjàtì tọ́yẹ pé rí lọ́mọ sábì irun yọ̀bọ̀ kí tọ́yẹ kọ́ ọmọ farabalẹ̀ oná farabalẹ̀ ní kódà tó bá rẹ́ gbẹ̀rẹ̀ tí ò farabalẹ̀ yóò ní o ti ń yára jù náà mọ́mí òfin ṣe báyìí kọ̀mọ̀ǹfààní rẹ kọ̀mọ̀ǹtí mọ́mí ń wí o kódà ọmọ tí o ti màtà ya wa wá ti sọwọ́ báyìí ọ̀nà ọmọ tẹnu ńgbà tí o ti sẹ́ǹtì yìí pé mọ́mí ìpínlẹ̀ ìwé ọkùnrin lọ́sọ fún mi ó ní ah, ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ ní ó ní ọmọ òun bẹ ọmọ yẹn kò ju ọmọ ọdún márùn lọ kan tó ń tó ń tó ń tó fún wọn láti ẹ̀ mọ́gbọ́n máa ṣe ń tí wọ́n mọ ìdúró wa ní sùúrù àìsí ẹ̀sẹ̀ ló má kàkí ìṣá bò ṣe máa ṣe nígbà tó bá ṣe tó bá rẹ̀ o ṣé láti gba rẹ̀ ló yá ra pé o yìí ti lé ìwẹ́ lórí bí ó ti máa lọ sí ìta nìyẹn tó ẹ mọ̀ fáwọn ọmọ yìí nǹkan sì yé ìwọ tó o bá parọ́ fọmọ ìjọ náà yóò ti mọ̀ pé irọ́ yẹn máa ń pa kódà kò ní pè fún ọ̀rọ̀ torí kò tí ì mọ̀ sí mọ̀ pé irọ́ ni yọ mọ̀ pé fake information nù làákàyè rẹ̀ yẹn máa ń fún yàn àlejò wọ wálé ní ọlọ́sọ fún bóòsì ilé kò sí tẹ̀ lórí rọ onígbà tó ní ọba ti dàgbà yọmọ pé ìdíyàn èèyàn lè máa fún yàn níbi information so agbọ́dọ̀ sàkíyèsí a lórí ike ìkọ́sẹ̀ yẹn nínú tá a ti tọ́jú ọmọ pọ̀ ni tọba tí mo ràn yàn tán òlè yàn náà fílà wájú sẹgbẹ̀ẹ́ ni ẹ̀ ẹ́ ní òkè fíìsì kan bẹ̀ tí mo àfọ̀ ìyẹn ò yọ bàtí nítorí fíìsì ni o. ńgbọ́ ọba ya ọmọ ti fọlọ́n láì gbà pé gbòròkò tí yéé sìn taa tàbí kọ́ na àná tí na náà fẹ́ra ọkọ ọkọ̀ bá tẹ̀lé àwọn. náà sì ni nínú tá a máa ń lò náà ni ọ̀rọ̀ tó bá dáa tó bá dáa ká máa bá wọn sọ kún àwọn ọmọ àwọn tí wọn gbé ọmọ lọ bòmí ibi ọrọ náà wọn ti ń bẹ̀rẹ̀ wọn kàn mọ ọmọ yìí kó máa bọ yàwá máa tó ní ìrara o ó jókòó kalẹ̀ bẹ́ẹ̀ tó serious bẹ́ẹ̀ tó fẹ́ fún ní gáídíà ọ̀rọ̀ yẹn náà ni ni wọ́n fi convinced káwa náà fọ̀rọ̀ convince èèyàn lórí dáadáa àtọmọ wa wa ọjà tó ṣe pàtàkì nínú ni ìdíyàjẹ ẹlòmíì nàkúnà ni ọ̀nà ọmọ tọmọ ó ní ìdíkó tiẹ̀ mọ gbọ́dọ̀ rẹ̀ ọ̀bá làtẹ̀ ni ó sì lójú ibi táàdé ní ọmọ tí ò ní dá pàṣẹ là tẹ́nì kan sì ń bínú mọ́ fúnlẹ̀ gbà iná mọ́ dáadáa ṣètọ́ ni ọ́ èsù ni wọ́n tó fúnlẹ̀ gbà wọn. torí èsù lè gbọ́ ọmọ náà ó lè gba àyè ìgbè ìnà mọ́yẹ́ níbi mọ́yẹ́ nira wọn lọ́wọ́ láyà kó hàn ní tọ́ka sí ẹsẹ̀ pẹ̀lẹ́ ẹsẹ̀ pẹ̀lẹ́ ni ìtẹ́ náà ń tó mo rò kó ti yé ń so àwọn yẹn ọ wà nínú tá a fi ń tọ́jú ọmọ bó tiẹ̀ jẹ́ pé ní west ń sìn àwọn òfin ẹ̀fẹ́ káàtì ẹ̀mọ́ rárá àwọn tó gba àwọn tó fi àtẹjù ńpa ti ńpa yẹn wọ́n rọ àwọn tàjẹ. ẹlẹ́ẹ̀kẹrin nínú tí ó lè kọ́ mọ́ tọ́ òun náà ní ká ti tẹ́rìbíyà rẹ̀ dáadáa òun náà ti tẹ́rìbíyà dáadáa ojú kan náà wọ́n ń òrùka lẹ́kọ̀ọ́ ní sẹ̀ríà bá fi tàfíìlù dúró wà díẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ẹ̀yin afọ́wà sọ̀yì. àwọn abọ́sí àkọlé ẹlẹ́ẹ̀kẹ́lẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún nínú mẹ́sàn-án abẹ́ẹ̀kọ́ ni abẹ́ẹ̀kẹfà ni lórí nọ́mbà rẹ̀ ni òun náà ní pé àwọn àmì tẹ́ẹ̀tì mọ̀ yìí pé ìwà tí ọ̀dà ń bẹ lára ọmọ tí làwọn ọmọ ń ṣe tá a fi mọ̀ pé ìwà tí ọ̀dà ń bẹ lára wọn eléyìí mo sọ pé àwa gan tá a wàá joko yìí a mọ̀ dáadáa ju èyí tí mo sọ̀rọ̀ lọ a kàn sá pàkíyèsí àwa ti díẹ̀ bẹ́ẹ̀ kó lè bá a sọ̀kọ̀ mọ́ ọ̀rọ̀ mi ká sọ kúròkó yìí bá mi fi táwa ń kẹ́lẹ́ kọ̀ọ̀kan ọmọ tó bá ẹlòmíràn tó kọ́ tí ò sínú ìdìmọ̀ draft lẹ̀ nínú ẹ̀ ni àìdá nípa àkídà àkídà mùsùlùmí tó yẹ kó wà mùsùlùmí àpèrè àwọn ọmọ ìtó etí ọ̀dà wa ń wọnú àbídà wọn nípa ọlọ́ọ̀ni nípa òbíjẹ ọlọ́ọ̀ni nípa màláíkà ni nípa akádàrà ni lóríṣiríṣi. ògùn a sí náà ni pé bóun ní àjọyọ̀ wọn rí èsì àbídà tó dáa àwọn tí wàá ti fi ń ti ń rọrùn fún ọmọ fún àgbàlagbà lórí àjùdá ọ̀kọ̀ọ̀kan yìí máa mú wa ẹ̀wà eh, àbíyà tó jẹ́ ti wá àti ọjọ́ tó jẹ́ pàtàkì ká ní tírénì tírénì fún àwọn tó máa tírénì àwọn ọmọ kéékèèké lórí àbíyà tó dáa níwọ̀n bá tí ọmọ bá là ká ìmọ̀ ọmọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọmọ kan ní eré àtinúgbé ètò ọmọ mi ò obìnrin ni ọmọbìnrin tó kéré tí ọba ti lo kéèkì oníbàtọ̀ rẹ̀ ti oníbàtọ̀ rẹ̀ ó ti wá di pé ọmọ mi ìtumọ̀ rẹ̀ gun òdò kéèkì tí ò ti ẹ̀rìn fáni gbogbo ìdáwọ̀ àárín tó ìjẹ́ mùsùlùmí òun <laughs> náà bá lò pé nítorí kò lè bá rù ọwọ́ alẹ́ àyànlẹ̀ ẹ̀gbọ́n méjì ìjọ mọ̀tìmọ́ méjì ó lè ní ẹlẹ́ gbani o ṣùgbọ́n síbẹ̀ in most cases yóò lò pé bù ó ti wá di pé gbogbo ọ̀rẹ́ rẹ̀ báyìí ó ń ké bù ni ẹni tí ọba ti lo ké bù ní wà lọlé ṣùgbọ́n tó wá ti ń lo ké bù ọjọ́ máa rìn ẹ̀wọ̀n mi yẹn tó bí tẹ́ni ọmọ ti máa bẹ̀rẹ̀ yẹn pẹ̀lú àbídà tó ní. tẹ̀lé àmọ́mọ́ rẹ̀ kò bójú ti bójú ṣùgbọ́n mọ̀ èké téèpù ọ̀yọ̀ kó mùsùlùmí máa lò. tùbẹ́ẹ̀ náà láti tẹ́ ìnà lórí àfihàn tó dáa ẹlẹ́ẹ̀kejì ní ntò wọn o wọn kà sáà ń wọn ni. O náà ní pé àwọn àwọn ọmọ wa mú wọn àti wọn sọ̀rọ̀ tó I'm very sorry àwa tá a tẹ̀ fún wa jẹ́ Ìbàdàn tá a lọ́jọ́ òkè a àwọn ọmọ tí ò rí òkè ìbàdàn bí wọn rí ẹ̀fẹ́ èlú wọn ọkọjá bẹ́ẹ̀ lọ́rọ̀ tí ò ṣeé gbọ́ tí èlú máa yàn nú inú wà tí ọ̀dà yìí tó igbó gbogbo tá a sọ yìí ọlọ́ọ̀dúnrún alẹ́ rẹ lórí ẹ̀ ìnà sábà àdọ́sára ọlọ́kọ̀ àdàkọ́ gbogbo láyé kàkà náà ní mọ̀tò rẹ̀ wọ́n náà béèrè wọ́n lọ́wọ́ lórí ẹ̀ lórí tá sọ ìjà míì nínú ilé àwọn obìnrin ìjà wọn ò ní ìdébìkan ọwọ́ ìfi ọ̀rọ̀ tọ́ yóò wá gbígbà tó yẹ kakó sí yìí náà yóò wá bá kẹjẹ pé ah tó o ti lè gbọ́ ilé yìí pé èsì gbèsè ọba gbọ́ nìkan yorùbá ní ilé ìbàjẹ́ nígbà tí yẹn bá kéèyàn náà yẹn gbà ní èdè ọbẹ̀ tàbí kó sọ̀rọ̀ ọ̀run lọ torí pé lẹ́yìn ìgbà tí ẹ̀ka ìró nínú bá ti lọ ó lè ti gbàgbé ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó o bá sọ fún ó lè jẹ́ pé gbàtọ́ bá fẹ́ sùn ní ọ̀ràn ó jẹ́ pé gbàtí bá rọ láàrin ọ̀ràn ní ọ̀ràn tí ó sì gbàgbé ibi tó ṣe fún so ká máa kó ẹnu wa nípa sísọ̀rọ̀ ká máa sọ́tà àwọn ọmọ náà àwọn ọmọ tí sábà máa ń jogún àwọn òbí wọn òbí mi àbí ni bí ká fi yàn gbé tí kọ́mọ ti bínú ni iṣẹ́ olóńgbò ajá nígbà tó ọmọ wà ntí ọmọ ìtumọ̀ rẹ̀ gan ọmọ kékeré mi ntí ọmọ gan tí ẹgbẹ́ kò lè mọ ìtumọ̀ ẹ̀ ẹgbọ́ lẹ́nu ẹ̀ ńgbọ́ jẹ́ pé ó hé bí mọ̀ rẹ̀ gbé sọ̀rọ̀ tó agbọ́dọ̀ máa sọ̀rọ̀ lórí àwọn kan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni mímọ̀ jìnnà sí ẹ̀kọ́ tọ́lọ́n ọ̀pọ̀ fún àwọn ọmọ kéékèèké nígbà tá a rí wọn ní àwọn gáàsì oríṣiríṣi kò ó ti wà láàrin àwọn ọmọ àjàjà àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ tó kù pẹ̀lú oríṣiríṣi ìtẹ́lẹ̀ ìmọ̀ ẹ̀gbọ́ wọ́n sì ti sọ̀rọ̀ gáàsì àjàjà àwọn ọ̀dọ́ tọ́jẹ́ teenage àwọn ọmọ tó seventeen to eighteen wọ́n lè máa lọ ní kílìpì yìí tí wọ́n wọ̀ ní scale type of flow tí wọ́n wọ̀ ó lè jẹ́ dúdú ó jẹ́ nìkan náà wọ́n ti fọ́ọ̀mù gáàsì tí wọ́n bá tíjà bá ṣẹlẹ̀ láàrin gáàgì méjì láàrin èèyàn méjì kí wọ́n bá fi yí sí gáàgì méjì wọ́n lè dá ogun àdúgbò wọ́n lè dá ogun àdúgbò èyí tó ṣẹlẹ̀ lágbòkojó kan báyìí tí gómìnà náà fi lọ rẹ̀ ajínigbé náà lọ́dọ̀ rẹ̀ ní fọ́sítà àmọ́ ẹ̀ tí wọ́n fún lé lọ́jọ́ ti gbọ́ ẹ lọ kí ni ẹ ló bí ẹ̀yìn obìnrin kan àwọn tọ́ọ̀gì sákẹ́ọ̀sì obìnrin kan ọ̀dà jápọ̀ pẹ̀lú àgbòkojó ó tún líkì pẹ̀lú àwọn tọ́ọ̀gì òmùfà bí wọ́n ṣe lọ bí wọ́n ṣe lọ báwọn kan ṣe lọ dì mọ́ra bí wọ́n ṣe wá rí ìdì ìdèjì wọ́n tún wá fi jalè ọ̀rọ̀ tí ò dùn gbọ́ ọ̀rọ̀ tí ò méjì sẹ́ǹsì kí ni mo ní ẹ̀ ti bẹ̀rẹ̀ ibi díẹ̀ díẹ̀ náà tẹ bá tiẹ̀ sọ̀rọ̀ kásẹ̀ pé àwọn ní ọ́fíìsì ọwọ́ kò sí sọ báwọn èèyàn ti ń lò wọ́n lọ́nà pé wọ́n fẹ́ gba àrànṣe lórí ìjọba ẹ̀ náà wọ́n tún lò wọ́n lọ́nà òdìkejì náà ó tó wa máa wo àwùjọ àwo ẹ̀sùn problem nínú àwùjọ ọlọ́run kọ́ sànù wa o. òròjú ń kàn lára àwọn ọmọ ẹ̀sìn pọ̀ wọ́n ìfẹsẹ̀ kan sí wọ́n ìfẹsẹ̀ kan sí nínú títì máa ń fà á wọn ò tréènì wọn lórí kájáfáfá bá a ti máa ń jáfáfá ń dọ̀wọ́ èmi náà ti yọ̀ ń gbìyànjú ìpẹ́ o bẹ́ẹ̀ bá a ti máa ń jáfáfá tẹ́lẹ̀ wọn ò tréènì wọn lórí ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé nínú táwọn kan nínú àwọn olóye sọ wọ́n ní àwọn tẹ́ẹ̀sì tá à ń gbé káàkiri tọ́ràn wà lọ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan àríjẹ̀mọ̀ oríṣiríṣi ń bẹ àrí dáadáa oríṣiríṣi ń bẹ nínú aburú rẹ̀ náà ti ni pé àwọn réètì ẹ̀ máa lori lórí ara ọlọ́ọ̀lọ́mọ yìí ǹjẹ́ wà ní rúùmù kan tí bàbá wà ń bẹ ìyàwó wà ń tí wà ń yọmọ ara wọn ìgbà wọn bá fi àti ó di wàhálà ó ti rí tírénì àwọn ọmọ lórí àwọn àtàgbàlagbà gan lórí irun ojú wọ́n dẹ̀ ní solúsùn àròjú pé máa pàṣẹ́tì lẹ́tọ̀ bá ti ní dẹ̀ àbí wọ́n fẹ́ sùn pàṣẹ́tì ẹ̀ kí lọ́ fẹ́ pẹ́ṣẹ́tì wà lẹ́gbẹ̀ẹ́ lójú òru abẹ́ ẹ̀kọ́ kó mo lọ sí rúùmù míì kó o fi sáílẹ̀ǹtì mbẹ́ kọ́ mọ rìkọ́dù kọ́ọ̀sì kalẹ̀ fún ọ mọ́jì ọ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà tó bá fẹ́ sùn ò ní dẹ̀ àwọn eré ìsìn yẹn rí action oní rí gbogbo ẹsẹ ìjọba máa ń ṣe lọ títí yẹn èmi máa ń mọ̀ ń gba ọ̀nà mi lọ kọ́lọ̀ mọ̀ta ní wa mọ̀ni àwọn tó wà wọn sáyẹ̀nsì máa ń sọ náà tí n bá lọ fi kò ń jẹ́ bí tí ọ̀dà lára ọmọ mi tó wà mí ó lè sọ́jà ọmọ tó yẹ kí ó wà jù sígọ̀ tẹ́jà rẹ̀ ní gbà mí mọ́ tòtí ọba nẹ́sẹ̀sì wò lè kọ́ pé kọ́ lọ fi x-ray nígbà bá rí i pé àǹfààní táwọn orí bẹ́ẹ̀ ojú fáwọn òfin ọ̀lẹ̀ lọ́wọ́ tó sọ pé ọ̀pẹ ìgbà mi wọn ò ní kọ́ bọ́ sí kọ́ lọ́fíìkẹ́ tí òun jẹ́ lómi ọ̀wá àti àgbẹ̀ tó fẹ́ yà ó kí ló fà á torí kọ́ máa jẹ́ kí yóò afẹ́fẹ́ tí ò ní ẹ tí ò ní ìdí ẹ̀ tó bẹ́ẹ̀ náà ni gbogbo tá à ń gbé lọ́wọ́ yẹn ó ń fa wàhálà sí inú ara wa tó ká máa tẹ̀lé àwọn ọmọ lórí pé kí wọ́n máa já pápá òun náà lòdù láti lò yẹn bẹ́ẹ̀ náà sì ni nínú ẹ̀ òun náà ní pé káwọn ọmọ ọmọ ọmọ wa ojú kànnà oríṣiríṣi láti bí ya bùkátà wọn kódà bó ti ọ̀nà ara nítorí ìṣẹ̀lẹ̀ inú àwùjọ ibẹ̀ náà lọ́ka gbé pé ọmọ ọ̀sà sọ egègè sáà ní nínú ìdánwò yọlọ lọ máa ju ìwò ó lè bàdé dénú wàhálà ó lè bá dénú yunifásitì tí wọn máa fa wàhálà torí àwọn kaba yìí kọ̀ nínú ìwà àbàjẹ́ ti àwọn ọmọ ẹnu làwọn ọmọ kéékèèké tí wọn ò tíì tó nǹkan fẹ́ pé ntọ́kọ wọ́n tó súnmọ́ra wọn àwọn náà kọ̀ máa wọn ò súnmọ́ra wọn wọ́n máa ọmọ yìí àhà gbóò lè lè ṣèjẹ́ ṣùgbọ́n yẹn ibi kọjá pé rúùmù kan àti bàbá ń fún ìní máa fa wàhálà yẹn pọ̀ jù lẹ́yìn ìgbà náà ìtọ́mọ bá ń wò lórí tẹlifíṣàn àwọn tẹsán kan ní ìbẹ ẹ galaxy àti ni wọ́n ń pè mo ti wò ó ti pẹ́ mo kàtà yìí dé mo wà ní ọtúnṣe kan mo bá rí tiẹ́ kí n bẹ ẹ̀yin ọ̀wá ní kẹ̀kẹ́ ju pé lè di mara àwọn ilé láàrin ìṣẹ́jú kan sí kejì kí ló dé kí ló fa kí ló le tó báyìí ẹ̀wúrú ọmọ tó bá lóun fẹ́ wo eré kan lóun fẹ́ wo lórí tẹlifíṣàn tó wá ń rí ìwòkú o ó ní tí ó transmit jìnnà ọpọlọ ẹ̀ ó ní tí ó ní tí ó gbè sínú ọpọlọ rẹ àwọn nǹkan wọ̀nyí agbọ́dọ̀ máa ṣọ́ra fún ẹ̀ńtọ́lọ́ máa ti di pé ìgbà yóò sì tó nǹkan kó gbìyànjú lórí wípé kèé ṣe pé ńgbà táwọn ọmọ bá wà nínú ilé ni wọ́n máa ṣe tí obìnrin ṣe pẹ̀lú ọkọ pẹ̀lú aya rẹ̀ àmọ́ pé ìgbà yóò lè bákan náà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ gbìyànjú pap láti fi kó orí rúùmù mi rẹ̀ ti fáwọn ọmọ àgbọ̀yẹ́ pé dáàbò

gọ̀mọ̀ntì ń jàpọ̀lé ẹ̀yin lẹ́sẹ̀ kọ bẹ̀tẹ̀ mọ́ wàá ṣe àti ètò ń pa kíkọ kẹ́ ẹ̀ mọ̀ ṣàlàyé ẹ̀ fún tèmi sì jẹ́ pé ọmọ náà tó ti bẹ́ẹ̀ tó tí ó wà arrogant tó yẹ pé yóò jọra rẹ̀ ní ojú bẹ́ẹ̀ náà ni agọ̀ sọ díẹ̀ síwájú agọ̀ ń bẹ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ níwà tí ọ̀dà ni ọ̀dà kéèyàn bọ̀ ọ̀dà kéèyàn bọ̀ ìgbà wa náà láàmú sí ìwọ̀n láàmú sọ fún wọn àmọ̀ jáfáfá pa pé kí ni ń kẹ́ẹ̀tẹ̀tẹ̀ fún kẹ́ẹ̀dẹ̀dẹ̀ kọ̀rẹ́tì ọ̀fẹ́ fún wọn ní information nínú ẹ̀kọ́ ni àkọ́kọ́ sọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lè wà ndị ọmọ mi kan sí ọmọ kò tí ẹ mọ títí ó lè nígbà tí ní nàìjíríà wọ́n ti gbé oúnjẹ wọ́n ti lọ tí <laughs> <laughs> ó ń gbé <laughs> tó kó bá wọn pé ètò ìfẹ́ bá ló pé ó gbà sọ́dọ̀ ẹ̀sùn ẹ̀ kọ́ ọ́ dá sáǹtì pé èèyàn lọ dànù tó wá gbé tó èèyàn lọ jẹ́ tó wá fi èpè rẹ̀ tó ẹwú irú yẹn tó irú nǹkan bá ń pọ̀ láàrin àwọn ọmọ tí ẹ kó wọn ti dàgbà débi kan ó ní sọ fún wọn ni ẹ má wò wọn irú báwo wọn ti tíìnì àwọn akọ́lé àwọn ti ń tíìnì wọn irú interaction táwọn àrí láti kékeré kọ́ làwọn rí ọ̀rẹ́ mélòó ni wọ́n bá ṣeré tí wọ́n fi gbọ́n látara ẹ̀ tó àwa ni àmọ̀ ṣèkéde o àmọ̀ mójútó àrùn yẹn bẹ́ẹ̀ náà èdè tí wọ́n mọ̀ fọ̀ jáde lẹ́nu tó àwa náà láti wọn àwọn ọmọ mi mutí àwọn ọmọ mi mugbó kọ́lọ́nkọ́tọ́ akóńbẹ àwọn mi ti àwọn ọmọ mi ti ya onídìínà burúkú nínú àwùjọ àwọn ọ̀dọ́ mi kò sí nǹkan kan ju pé kéde o káfà wọn wálé sí ìdí ẹsẹ̀ àwọn míì mu àwọn míì mu sìgá àwọn míì tẹ́tẹ́ ti fọ́ wọn lórí ọ̀fẹ́ wọn ó jẹ owó rẹ wọ́n ti lọ wọn jẹ owó olówó nínú kọ́ ọ jẹ owó olówó kí àwọn olówó yẹn kí wọ́n máa tẹ́pẹ̀lé wọn náà àbí kí wọ́n jẹ owó rẹ kọ́ ọmọ ìbànújẹ́ lọ ní kọ́ ọmọ tẹ́pẹ̀lẹ́ tó gbé tẹ́tẹ́ kalẹ̀ irú àwọn nǹkan yẹn tá a bá fi ń tẹ̀ ní àwọn ọmọ wọn ó tètè mọ̀ yìí pé ah, nǹkan yìí ó léwu ẹ má jà lọ síbi ẹ̀ débi wípé tẹ́ bá lọ wo bọ́ọ̀lù báyìí wọ́n ti mọ bẹ́ẹ̀tì kalẹ̀ kì í tó ní ń gbá o wọ́n mọ bẹ́ẹ̀tì kalẹ̀ àti tó náà ń gbá bẹ́ẹ̀tì lè ṣe ń tọ́ da abúdó tí ì wọn bẹ́ẹ̀ náà ni ìfi ọ̀sán hàn láàrin àwọn obìnrin ó ti pọ̀ jù àwọn ọkùnrin míì náà tí wọ́n mọ dírẹ́sì lọ́nà tí ọgbà da wọ́n mọ gẹrun orí burúkú tí wọ́n da kàtí lórí ẹlòmíín lọ àwọn obìnrin míì kò túmọ̀ yìí pé nǹkan báyọ̀ ọ̀dà lọ́yẹ pé wọ́n kàn fi irun díẹ̀ lẹ̀ báyìí tí wọ́n wàá dẹ́gbò yòókù mọ́lẹ̀ ìṣesí tí ọ̀dà àdàdì tó wá lórí ẹ̀ káàbọ̀ mọ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ náà ni iná apà iná ọ bẹ̀rẹ̀ láti di kọ́jẹ́ pé kéèyàn ọmọ ọmọ lórí pé gbogbo ti bá ti ń lọ o lè ra ìtí ọwọ́ àlejò ẹ kó mú fún un ẹ̀kọ́ kan ọmọ tí ẹ lọ gbé kí ojoojúmọ́ lè yẹn máa ń ṣe kíni o ẹgbẹ́ o lè tí ẹ fọ́ọ̀tì ẹ nìkan ní mọ́tò ní sùn ṣé fúnṣẹ́ wá ti tó sáré lọ́nà ìdìbò á lọ́nà ẹ ti ní kí n fún ọ ní kí inú rẹ̀ bá dùn torí tẹ́lẹ̀ ìgbà tó ti lọ láti lé ó ti wò ah, ó pé á kò ti di tíìpì lónìí inú rẹ̀ bá dùn gbà tó bá rí so ká máa mẹ́sọ̀ pé fẹ́ẹ́ dìde wà kọ́ àrùbù ẹ máa ṣe wọ̀ntúnwọ̀ntì lórí gbogbo nǹkan kọ́mọ́pọ̀ jù àwọn tí ń balẹ̀ ni pé lọ́mọ mi ṣe nìkan mọ̀ káṣí ẹ̀ pé ọ̀jẹ̀ ni títà rárá kò jọ títà rárá díẹ̀ mẹ́ta fọ́ lójúmọ́ kò sí ojúmọ́ kan kọ́mọ jẹ́ kò sí ojúmọ́ kan àwọn màmá mi torí kọ́mọ bí ọmọ jọ wọn lẹ́nu wọ́n ti rà á tí wọ́n gbé kọ́ báyìí tọ́ba ti ń ké báyìí wọ́n ti yẹ̀ pẹ̀pọ̀rọ̀ báwọn ti ṣe ní nìyẹn ìjọ tí yọmọ ọba rí sínú ń bẹ̀ wàhálà ni ìjọ tó wá rí tọ̀rẹ́ rẹ̀ yóò mú tọ̀rẹ́ rẹ̀ náà so agbọ́dọ̀ máa ṣàkíyèsí ọmọ lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwà tí ọ̀dà kọ́mọ̀ jẹun lọ láti ibẹ̀. bẹ́ẹ̀ náà sì ni tí ọkùnrin àti obìnrin kí wọ́n mọ̀mọ́ ìyàtọ̀ láàrin èwo ni sàkọ́fà islam èwo ni èsì sàkọ́fà islam. àwọn ọ̀làjú burúkú ó ti gbòde kan débi pé àwọn èèyàn ń yòrò sínú ẹ̀ tí wọ́n ní wá mọ̀ pé eléyìí ni ti islam eléyìí kì í ṣe islam. bẹ́ẹ̀ náà ni ìwà ìpáǹle ìpáǹle tí àwọn ọmọ míì àmì náà tún wù ń wù ń di ẹsẹ̀ àwọn míì wù ní wù di ẹsẹ̀ irú boko haram wàhálà burúkú ni àwọn míì bẹ́ẹ̀ tó ẹkùn èsì ìdẹ́kọ̀ boko haram ṣùgbọ́n ìwà tí ń wùwà boko haram ni àwọn èèyàn kan bẹ́ẹ̀ ní àwùjọ wa tó ẹkùn òní sálámà sí ọ tọba sálámà sí wọn òní dá ọ lóhùn inú kí wọ́n gbọ́n káàkiri àti wọ́n gbọ́n mú tẹ́lẹ̀ omidíà ìwà burúkú ìwà tí ọ̀dà àwọn ọmọ tẹ́lẹ̀ ń di wọn kò tí wọ́n tá a ti kó dẹ̀ bí òtítọ́ twenty five òye wo ló sì ní èmi ò sì tó twenty kò tí ì mọ tó wá ti láyé gan tí ọmọ sọ fún ọ pé ẹ kí ni dẹ̀lí kí ni ẹ̀rí nẹ́tù sọ̀rọ̀ nẹ́tù àdìsí lórí tẹ́lẹ̀ ẹ̀sọ̀ lórí ta ni ọ́ ní jimá ta ni ọ́ ní jimá nígbà tí òsínjọba tí ó àwọn afá gbogbo wọn ń sànù wa ọmọ mi olókòfó ni òfófó ti ọmọ mi ń bẹ léyìí tí mi gán mọ̀ bíi kẹ́yìn méjì ọ̀dà tí máa jẹ́ dùnú tiẹ̀ kọ́lọ̀ kọ́ sànù wa bíi kí nǹkan ọ̀dà àgùntì táwọn èèyàn máa jà gbogbo tí ó sùn wọn débi ìjà oní ọmọ ṣe nǹkan oní ìṣe ilé ìkọ́ lẹ́tọ̀ tí yóò dìkọ́ lọ́mọ ìdókòwò lọ́mọ ìdódò kí wọ́n bá lè jẹ́ fún ọjà èyí lè fún bá gbára kan ní òfin parí ẹ̀ títà máa ń wo trade tó bí irú nǹkan báyẹn ni kọ́lọ̀ ń kọ́ sànù ẹ bẹ́ẹ̀ náà ni ludo àti ntọ́jọ́ káàdì gbogbo ẹ̀ táwọn ọmọ máa ń ta tí wọ́n bíi pẹ̀lú ẹ̀ wọ́n bá ń béèrè fatiwa lọ́dọ̀ kakó ẹ̀ tẹ̀lé àtúntò ọ̀rọ̀ aláàrí lórí ẹ̀ náà ti òtò bọ́ọ̀lù àgbájú àgbákórójú bóun yorùbá ti mọ́ àgbákúndórógbó kò sí kò sí ìwọ mi kí yóò gbá bọ́ọ̀lù ṣùgbọ́n kó mi ọ sọ̀rọ̀ fún mi ṣe ibi lọ́dún ṣe yìí kẹ́ẹ̀ṣẹ̀ rìádọ̀ kẹ́ẹ̀ṣẹ̀ ṣe sáìsì tòun tó jágbọ́n ẹ̀yọ́ ẹ̀ torí ìlànà sọ̀rọ̀ kẹsẹ rẹ yàtọ̀ kẹ ẹsẹsáìsì ní tó burú bẹ bẹ́ẹ̀ kì í ṣe tó nǹkan oyin kọ sájẹ tó ní kọpọ kẹ wá sọ di eré ìdíje tó yẹ pé gbogbo àgbáyé ọmọ apàdé pọ lórí bọ́ọ̀lù ẹ pàdé pọ lórí ìmọ̀ lórí tí ó wúlò fún gbogbo àgbáyé lórí bọ́ọ̀lù òkè tí ò ní láàká yìí lọ́pọ̀lọpọ̀ yẹn wà máa sáré tẹ̀lé lẹ́yìn gbogbo èèyàn ó tún máa wò ó kù díẹ̀ káàtó. àwọn máa ti wọn ọ̀ka ìmọ̀ nígbà mi wà ní ọ̀dọ́ ọ̀dọ́ náà sì ni bíbá rẹ̀ ti dàgbà pọ̀ ìgbà tí mo wà ní ọ̀dọ́ tí mo máa ń wá ìmọ̀ màá jáde dé láàárọ̀ láti òtún mo wà ní mahad màá lọ sí mahad tọ́ba ti di ọ̀sán bíi tù tá jáde mo ti ní máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ láàrin yẹn sọ tí n bá ti lọ́dọ̀ rẹ̀ mo ti ní máa kẹ́kọ̀ọ́ níwọ̀n akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ yìí pé tí bá ti wá darí délé mo ti láwọn èèyàn tí wọ́n wà gba tó lọ́wọ́ mi lẹ́yìn lẹ́yìn magrib tó wọ́n wà máa gbà tí ó fi náì mahad ó ti ní àfa àti máa lọ ọ̀dọ̀ rẹ̀ láàárọ̀ ó ní àwọn èèyàn kan tí ráyè wá dọ̀ láwọn ọjọ́ yòókù yẹn ẹ má tó wá wá kò yé ni ọ̀nà àlùkọ́rọ́ ìkankan ní kálukú wá ìmọ̀ tí ò sì yọ dáadáa tó ti sáré wo nẹ́ẹ̀tì lórí ẹ̀ ni wọ́n wàá dà á lẹ̀ fún ọ gbáà ọ̀wà nímọ̀ ìwé lóòmù kò sí píríncípù kò sí pé ta ni ń sọ̀rọ̀ láti ẹ̀mẹ́jì ta ni ń sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì ta lọ́kọ̀ nǹkan yìí ta ọ̀bọ̀yá mùsùlùmí àbí èsè mùsùlùmí gbogbo ọwọ́ àdàpọ̀ mọ́ra wọn ẹni tó ti ẹ̀sùn gbìyànjú wọn lẹ́ bá lọ nẹ́ẹ̀tì ẹlòmíì ní lọ kankan kìtàbù rásì ní agbárí lórí ẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ àti lórí táyé tó àìní àkàtì ìmọ̀ ó ti pọ̀ jù kò sì sí nǹkan kan bí pé bóòlù láti fa wọn wá sí ìmọ̀ àwọn drop out student ni wọ́n á wà rẹpẹtẹ nítorí ó sì ti bẹ́ẹ̀ nù àbí torí àìlẹ́kọ̀ọ́ tó tó tọ́jà pé wọn ò ní ka ìwé yẹn àbẹ́sí yẹn débi kan tí wọ́n fi withdraw wọ́n wá pọ̀ ẹlòmíì tó dáa pé ọwọ́ ọ̀mọ̀ràn tẹ́ bá fún yóò sùn change yóò sùn padà débi ẹ̀ àwọn mi bẹ báyìí kọ̀rọ̀ ẹni bá sọ̀rọ̀ ni àwọn mi bẹ tó kó òsì àtúnfẹ́ ẹ̀ bá fowó kùn tẹ́ lè fowó kùn ìmọ̀ràn yín wọn kàjà sásán ni torí kó òbí rẹ̀ ọmọ yìí ẹ̀ àbí wọn ò lé owó lọ́wọ́ tó ọ́n dá fún wàhálà ti dẹnu àwùjọ táàkiri ọmọ mi tí ò tó ẹ̀ táàgbé ẹ̀ bóyá ó ti kàkán tó ń retí kejì kọ́ kọ́sẹ́ láàrin rẹ̀ yóò ti máa kọ́sẹ́ gan ọ̀rẹ́dì bẹ́ẹ̀ náà sì ni ó di pé àwọn ọmọ ń jọ ìtẹ́rọ́rì nínú nínú àwùjọ nítorí àìní àgbọ́yé tó tó àwọn míì iṣẹ́ ń wo igbó lọ àwọn míì igbó ni wọ́n lọ ń kọ́ sànù wa wọn míì mú wọ́n mú dàgbà tó fi ń jẹ jẹ̀bú wọ́n tó fi ń jẹ fi ń dipò mọ́ wa lọ sì ń jọgà mọ́ wa lọ mọ́tọ́nù lẹ́kọ̀ọ́ kan yìí pé àwọn tí wọ́n ń gbé mílíọ̀nù bílíọ̀nù nàìjíríà kọ̀kọ́ sí ìkọjá pé bàjẹ́ ń fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn kápẹ́ dọ́tí yẹn bẹ̀rẹ̀ olè bílíọ̀nù wa kọ́kọ́ jí kọ́pọ́síbù kọ́pọ́síbù ó ti ń di ibọ̀ tẹ́lẹ̀ láti kékeré ló ti ń ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ọ̀sán tí ọ̀sán bójútó ńgbọ̀ wá rí pé aa lọ́tẹ́nu lẹ́yìn ìkàn gbọ́n lọ lókèrè ni ìyàwó àjẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ìsìn kọ́lọ̀ nǹkan mọ́ bí àjẹyà kọ́sànù wa bẹ́ẹ̀ náà sì ni kéèyàn àrùn kéèyàn mẹ́lẹ̀ tẹ́ lọ ọkọ̀ láàrin ọmọ wa wọn èyí fẹ́ kọ́sẹ́ tí wọ́n bá ń sìn kọ́sẹ́ wọn èyí fẹ́ ní sùúrù lórí iṣẹ́ yẹn tí wọ́n fi freedom èyí tó bá ní freedom lórí ẹ̀ tó bá ti ṣe díẹ̀ díẹ̀ báyìí tó wáyé pé owó ọmọ yọ bó ṣe dé yọ dà sí nǹkan mi rìn àpè mọ́ dà sí nǹkan mi ṣùgbọ́n kọjá tí ó ní tí ó dà tó bẹ́ẹ̀ náà sì ni ìwòsàn ìṣúná láwùjọ dúró gbóó ó tiẹ̀ tó wá bọ́ ọmọ níjà ẹgbẹ́ gbogbo sẹ́ẹ̀tì ẹ̀ báyìí oríṣiríṣi eré ní mẹ́fẹ̀ fíìmù ẹnìkan sọ tẹ́lómi náà ní ẹnìkan sọ ní àbádà ní ìtìkáàf ọmọ tó wá fún ìtìkáàf fẹ́ẹ́kú ó ti yóò ti máa wo fídíò fídíò fídíò yóò ti wo bí aago méjì kó tó ìgbé yóò tó lẹ́yìn ìgbà bá ti tààjú sọ yóò tuntun wò kí ló dé kí ló lè tó wá kí ló fẹ́ gbà bẹ́ẹ̀ wọ́n láwọn nǹkan mọ́ni ọgbọ́n mi lò sí wà á kọ́sán àwọn ọmọ mi ti ẹ̀ burú nínú mọ́sálásí ní wa máa ṣáàṣì ní ojú mi rí wa ni fíìmù tí ọ̀dà lórí tẹ́ẹ̀tì nínú mọ́sálásí ọlọ́mọlá wa o wọ́n bínú sí wa ọlọ́run wa o pé a ti kọjá a ní nǹkan kó o wò ní rẹ o tún wá gbé wa bí tọ́jú ọlọ́run o tún wá wò mẹ́ kò sí tó rẹ̀ ju wípé àìní àkídà tó bẹ́ẹ̀ náà ni tẹ́rìbíà tó ti wọ́ nínú ilé ní madrasa àti inú àwùjọ àti inú àwọn wasailul ilam àwọn mídíà iná ló ń bí ọ̀pọ̀lọpọ̀ wàhálà wọ̀nyí ìgbà míì ń bẹ pé tí ó bí náà ni pé kò sí ìkànnú òbí àbáwọn méjèèjì tóbi bá ti sáláìsì báyìí nǹkan máa ń change lọ́pọ̀lọpọ̀ gbà ikú máa ń change many things ó lè ọlọ́run ní pé ó favour ẹlòmíì òbí ẹ̀ ó kú ẹni tí ó gbà tọ́jú yóò di ìdájà ọlọ́run sì fi ti dáadáa nù gbèsè ayé yóò kejì wa pé ẹ bàbá ni ìyá tó ní bí ọmọ di èrò bòmí nìyẹn ọlọ́bẹ̀ yọ̀ ní ó ti ẹ̀sùn mọ́sálásí ya lóde pé kìí yóò kàn ọkọ rẹ kú onìkan ní dágbélé wo àwọn ti lọ èyí tó ti lọ bí lọ́wọ́ ni wọ́n fún lọ́mọ kankan tiẹ̀ mọ́ wà pẹ̀lú wọn bá jù ú lẹ́kùn nígbà yẹn kó ti lè nira fáwọn ọ̀nà pa jíjẹ nínú bí yóò ṣe mú lọ jọ́ọ̀tì. ìtaari ni ẹ wá wọ àìmọye mi ọlọ́run ti tèmi ìlọ́kọ́sí kiri yóò bàbá kiri yóò mọ̀mọ́ bàbá bá kú mọ̀mọ́ bá dé mọ̀mọ́ bá lọ ń tọ́jú àwọn ọmọ níbi tó ti ń tara kì ọ̀dọ́ àwọn ọmọ kéékèèké mùsùlùmí yọ̀ọ́ ọmọ kẹta nìkan ló kéré pọ̀ láti ní tó wọn ṣe mọ̀mọ́ náà sáà ń wò wọ́n pé àwọn ọmọ yìí wọn sábà ń lọ ṣọ́ọ̀ṣì ẹ̀wò tọ́lọ́ ẹ̀wò tọ́lọ́ ti ṣe kí so bí wọ́n sáfẹ́ lónìí pé kíkú bá ti lè tẹ̀lẹ̀ sẹ́nìkan ká pé nǹkan máa ń change after abu ó lè positive ó lè negative ká máa kàkíyèsí ẹ̀ tó bá tẹ̀lẹ̀ tó máa yá wa ká máa ní àkàtì ẹ̀ ká fúnra wa lọ́wọ́ èyí máa wo ara rẹ̀ wò ó tó ṣe mí nìkan lọ́kàn mi àti tọ́mọ mi nìkan lọ́kàn mi ọlọ́run fi ṣèdánwò fún ọ ni ọlọ́run lè dá ẹ̀dá rẹ̀ láì ṣe pé wọ́n ló bí kí ọmọ jọ nìkan ló bí gbọ́ ọlọ́run pé kọ́ wá dọ̀ o ìtọ́ ọlọ́run kọ̀kọ́ bí ọ léèrè nù tó ọ náà tó o tójú ọlọ́run bí ọ bó ṣe ìrànlọ́wọ́ owó ni bó ṣe ìrànlọ́wọ́ nǹkan mi ni kéèyàn sábà fún wọn lọ kí nǹkan oṣù máa jọ kọ́lọ̀ nǹkan máa fún gbogbo wa lọ. ọ̀rẹ́ ẹbú àwọn èèyàn máa ń ní lápá pẹ̀lú ìtí wọ́n ń gbọ́ àti ìtí wọ́n ń rí tó ṣe pàtàkì nínú tẹ̀lé. bẹ́ẹ̀ náà nínú tó máa tó ṣokùnfà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ti àkíyèsí ara yìí pé àwọn ọmọ wọn ní stages of development gbogbo stages of development yẹn ló ní ìbámu sí ìtọ́jú káàkiri kọ̀ọ̀kan ọmọ tó bá ti di pé ọjọ́ mọ̀rọ́ ahìt tó ti ń súnmọ́ yí bàlágà agbọ́dọ̀ mọ̀ abẹ́rẹ́kẹ́ ahùn pẹ̀lú ẹ̀ wọ́n máa ń fi sọmọ arugan kì í ṣe pé nọ lẹ́wọ̀ àmọ́ ọ̀nà lánà gbogbogbò ẹ̀ kàn máa bá sọ̀rọ̀ ẹ̀ máa positively ìgbà tó bá di pé òun náà rí ká ibi ò ti ara kẹ́ ẹ máa ká ìkódà bẹ́ẹ̀ bá bá sọ̀rọ̀ ẹ invite ẹ tí ó bá yí bá sọ̀rọ̀ kẹ́yìn ló tó wá fi yẹn fún un sódà tí ó lè fi rí ọ̀jọ́ mọ̀ pé àti tó ń wá yìí àti pé ọlọ́run ọba ọmọ ọkọ̀ ẹ̀dẹ́lẹ̀ fóun mi ọyà tó ṣe tó ń ti ń ṣe bọ̀ àti pé ọjọ́ ọ̀rọ̀ yẹn kúrò sí máa ti tọ́lọ́run mi ní òbí máa ní òbí máa kan wá sí ẹnìkan sọ fún mi pé tọ́lọ́run ti téèfù òun inú obìnrin tọ́lọ́run ti téèfù òun òun ti ṣe pé òun rí bá pé balẹ̀ bí màmá rẹ̀ ló ti pè ní ìrántí máa lọ́wọ́ tí orí tó ti wà ní tó ọba fẹ́ lómi ẹ̀sìn ó ti bẹ̀rẹ̀ báyìí tó ọba fẹ́ kí ọ́sà ọ́sà ba ọkùnrin jẹ́ lójú ẹ̀ gbogbo ọkùnrin tó bá ń bò fún mi rẹ̀ yàrá owó owó òde tó wọ́n lọ́kọ̀ owó òde tó wọ́n lọ́kọ̀ ẹ wo lọ́jìkì tí àgbàlagbà yẹn lò tó lò pẹ̀lú ọmọ yẹn pẹ̀lú stéèjì tó wà tó stéèjì táwọn ọmọbìnrin wà ń sìn àtàwọn ọmọkùnrin ní èjì yẹn ìgbà ní wọn mọ̀ pé àwọn lápẹ̀fẹ́ ẹ̀ kú kódà nu ti mọ ọkọ síbi ó ti àfẹ́kì tí ọmọ ó ti ọmọ mi pẹ́ẹ̀tì burúkú tá à ń gbé kí ó ti àfẹ́kì ọmọ mi ẹ̀mọ̀ bá sọ bí ẹ̀mí jẹ̀ mẹ́ta kó tó gbọ́n tẹ̀wé àbíkẹ́ ẹ̀wọ́ òjò kọ́ máa wáyìn náà àbíkẹ́ ẹ̀rí nǹkan kan ní kó ṣe kó tó lọ́mọ ẹ̀ṣẹ̀ kẹ́mi kó tó padà wá ah ṣébi tí mo ní kó o ṣe sẹ́ẹ̀kì yẹn ti ó ti ba etí wọn jẹ́ àbíkẹ́ ẹ̀ máa èmi tí ìdàgbà tó ọgán mo ti gbọ́ tó wí èmi náà mo ti mo ti speak everything so àwọn nǹkan yẹn ní effect àtàwọn pàkíyèsí wọn sí ẹlòmí yóò máa gbọ́ orin àdìgbò máa gbọ́ ó lè kó kura nǹkan ló ń gbọ́ ó sì lè jẹ́ tòótọ́ ni yóò gbọ́ lágbọ́sùn ni tí ó gbàgbé kí ni ń ṣe ìyá sí tí ó gbàgbé ẹ̀sìn ìwà burúkú ìwà tí ọ̀dà ni kọ̀bá àjẹ koran ní gbọ́ koran wo tí ó wà fẹ́ láìpẹ́ yóò tún lọ kí ni yóò tún wà lẹ́yìn etí rẹ̀ ẹ̀sẹ̀ lọ́mọ yọ ni irú nọ́ńsẹ̀sì wo nìyẹn nígbà òde tán lọ́dọ̀ tèmi mú ti ẹ̀jẹ̀ kẹ́ni bọ́ọ̀dì olórí àtìsí ma mo fi ti everything sínú irú mi ni irú nọ́ńsẹ̀sì wo lélẹ̀ kìí ṣe wà kìí ṣe kìí ṣe kìí ṣe affect health ẹ lọ́jọ́ iwájú tí nǹkan báyọ̀ ọ̀gbà ti affect rẹ gbogbo nta ń lò lórí ti ara wa bá a ṣe ń dàgbà sí ló ń gbó sí ló ń gbó sí o tó ti wá ṣe ń nígbà tó bá ọlọ́ba ní olùwà ọ̀gá ìyá àjẹ́ nǹkan tó gbọ́n kankan lọ́la yìí bẹ́ẹ̀ náà lójú sáfi wo screen sáfi wo gbogbo ẹ̀ ó ní ìdí ìtọ́jú ó gbọ́dọ̀ papọ̀ jù so ọmọ àtìná tó ti pọ̀ jù ní àwùjọ wàhálà ni wàhálà ni wọ́n àfẹ́ ọmọ ìmí ò ní bàbá ìmí ní bàbá tó yẹ pé bàbá gan ọ̀ka sí yí pé ọmọ gidi kan ló jẹ́ lọ́dọ̀ òun wọ́n dẹ̀ ń tara àsìkò máwọn ọmọ tó jẹ́ ọmọ gidi so fìtínà gbáà ni bẹ́ẹ̀ náà sì ni kóbìn àtọkùn tí wọ́n wà pọ̀ tí kan mọ ìwà tí ọ̀dà káwọn mọ̀ tìmọ̀ rí wọn inú tí wọ́n á fẹ́ ti àwọn ọmọ yẹn ìwọ tó ń gba obìnrin létí lójú ọmọ ọmọ yẹn kò ní pé rízìn kan rèé tó fi gbá létí yọ ọkàn mọ̀ pé tí yẹn bá ti sẹ̀yìn ẹ̀ lè fọ́ létí ìjọ tó bá ti lọ fẹ́ lómi lè tó bá yọ lé ẹgbẹ́ wàhálà nù tẹ̀lé àdíyà ẹ̀ so. bẹ́ẹ̀ ni ìkọbìnrin sílẹ̀ náà máa ń bí wàhálà ọmọ ní ìfẹ́ bá ìfẹ́ torí ọmọ bá ṣe bíi pé ẹ̀kọ́ra yín sílẹ̀ ìbálòpọ̀ tí ọ̀dà ọ̀rọ̀ wà lórí ìyẹn ṣùgbọ́n àsìkò ti lọ ilé sọ́pọ̀ kàlà ni ìwà rẹ lè ìwọ́tọ̀ ọjọ́ mi àwọ̀tọ̀ ọjọ́kùnrin náà ìwà ìwà náà ṣùgbọ́n tẹ́ ẹ bá tọ́ra ṣe bẹ́ẹ̀ ṣe ó lè máa jásá ìdá ọ̀tọ̀ níta ọkọ tí mo sọ ọ sọ wípé ìwà tí ò dáa láàrin ọkọ láya bẹ̀tì wà ilé ìgbéjèèjì dáa ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá tọ́ra sí yọ ọ́ pàpà di ntí ò dáa ẹni tó wà lórí ààrẹ tó gbà bìlífù pé orí ààrẹ ló wà òun ò sì rẹ́ẹ̀dì láti withdraw fún bẹ́ẹ̀ ìwà lórí ààrẹ rẹ dáa ṣùgbọ́n àìrẹ́ẹ̀dì láti withdraw kó o lórí ààrẹ whatever the consumer may be it's wrong ntí ọ̀dà ni nǹkan mi ọkọ rẹ lè sì gbọ́yé àbí káyà náà sì gbọ́yé lọ́dọ̀ ọkùnrin kí wá ti kọ́ wá sábì olórí pé pọ́ǹtì ẹ pé wà yí kò sẹ́ni tó gbọ́dọ̀ gbọ́ lè ṣe ọ̀dọ̀ kò lè mi ṣe tòótọ́ ni ṣùgbọ́n nígbà tí èsì ti wà nínú ọ̀rọ̀ nǹkan tí ò sí di ká bu omi sùúrù sí mo rò pé yorùbá mi fi yé ọkùnrin wà on the right path tọkùnrin náà wà on the tẹ́ ẹ̀ bá ṣe sùúrù sí yọ pàpà di àìdáa ni tó kọ́lọ̀ kọ́ máa tó akó ìjẹ́ irú ẹ̀ irú yẹn wá máa fẹ́ẹ̀tì àwọn ọmọ bẹ́ẹ̀ náà sì ni àwọn àbá abútọ́pọ̀ ní àwùjọ wọn ní jẹ́ ń gbèsè ní wàá ọmọ yìí o àwọn èèyàn kan bí aláǹgbá ní ọmọ lẹ́kì àwọn ilé tí wọ́n dùn kan lẹ̀ wọ́n ti wọn bá pa á wọn lọ bí wọn gà lé àwọn ọmọ kan ti wọ́n ti dè fọ́fìn ju gbogbo yẹn kọ́jà pé gbogbo àti sínú àti kẹ́kẹ́ òjẹ̀fẹ́ gbọ́ bẹ́ẹ̀ náà sì ni bàlídùú agbègbè ọ̀nà tó dá wà láti ẹ̀ lórí sílẹ̀ olórí kúkú tó wà lágbègbè bàlídù bàlídù mo gbé olórí kúkú tó wà lágbègbè ọ̀nà tó ní wà láti ẹ̀ nílẹ̀ àtúntò olóòtọ̀ rẹ̀ àbí ọ̀sẹ̀ àmì ìsìlámù ọlásà alárúbáwá ni àdídì ní jẹ́ ń takò ní ìsìn àti mọ̀tọ́jú ní súnà nítorí pé ọ̀rọ̀ tí òṣojú bá bẹ́ẹ̀ tí òṣojú bá bá bá báyìí tí òṣojú bá bá bá báyìí tọ́lá pé ọkàn ka ọ̀rọ̀ àwọn orientalist àwọn ọ̀tá ìsìlámù ni wọ́n ń gbé wá fáwọn mùsùlùmí bọ́lọ́wọ́ kò àwọn olùgbàdì olùkọ́ lè túhù níbi islam àwọn kèmìrì ṣe tójú wa ń kò ní kí islam ọmọ ti bẹ̀rẹ̀ òun ọkàn tán kí ẹ ní nígbà báyọ̀ náà yẹn ẹlòmíì tí ó sórí àga tí ẹ parí ọlọ́ni yẹ sẹ́bi ọ wá báyìí wọ́n wàá máa ti tọ́lọ́ yóò tó wá dáa lẹ́yìn lẹ́yìn lẹ́yìn òsì ń dá wàhálà alẹ́ kọ́kọ́ tá a lè ya bàtà ní ẹ̀tàn àìníṣẹ́ lọ́wọ́ àwọn òbí ó ń kó bá ọmọ ó sì ń kó bá development ọmọ ó ń kó bá làákẹ́ rẹ̀ níwọ̀n bá tẹ́ntẹ́ ní ọ̀pọ̀ nínú àwọn òbí tó yẹ pé àwọn òbí wọn wọn mọ fún wọn ní tí ó tó wọn láti survive fi ọrùn ti wà ó ní iye wàhálà tó lè rìn ìṣẹ̀ ẹsẹ̀ tó lè rìn lójúmọ́ tí ọba fẹ́ fara ẹ̀ lé mọ̀ níbi yẹn ni ó ti mọ ìntaráàtì nínú kọ́jọ́ kò ní òyìn ṣe ìntaráàtì ẹni àbẹ́lómi ìtara ẹ̀ ti ń bẹ́lẹ̀ ní ìnẹ́tì ìntaráàtì pẹ̀lú ẹ̀ nígbà tí náà ti tó tó tẹ́lẹ̀ ó lè bẹ̀rẹ̀ pẹ̀lú kóun tàánú ni ńgbọ̀ bá ní ọba lórí ara títí náà ni tó àwọn nǹkan yẹn ó ń fa wàhálà ó tó ń fa tí obìnrin ní yóò ní òun lọ́kọ́ sọ àwọn tí ó ti ju ní àwòtín lè tiẹ̀ yóò ti pọ̀ jù yóò fi wọn sójú ọ̀nà ni yóò máa gbowó lọ́wọ́ wọn ó sì mọ̀ pé nìkan ló wọ́n fẹ̀ irú wà burúkú lélẹ̀ tí ò da tí ò jẹ́ ká tiẹ̀ mọ́ bá lọ́dọ̀ mùsùlùmí kó tí mùsùlùmí gan tí ọba gbogbo àwọn ọ̀wà yìí ọ̀ ń fa àìda nínú àwùjọ ó sì ń fa tí ò jẹ́ kí àlámọ̀rì ó kò bẹ́ẹ̀ náà ni aláàmọ̀lẹ́ ilé ayé òye tí kálukú bá ní kó fi kó àwọn ọmọ àwọn ọmọ wa kájí wọn máa patisípéètì inú dáwà wà very very important inú sọ́run àwa náà lọ́wọ́ ni kàdáàlíkà fúnfún ní kábílì fàmílì làwọn àlè ọlọ́run lọ́mọ dáhùn ìbáyà wọn agbọ́ wáàtí àwọn náà ti ó ní ti tún tún wa ìgbẹ́ bá ti lọ́mọ fún ọmọ ti tọ́ba fi lè kọ́ wọn báyìí kò ní kú lọ́pọ̀rọ̀ rẹ̀ wọ́n ó tún ká àwọn míì tó sòkọ́ o inú rẹ̀ ó dùn àti kéńjì átítúdì ẹ̀ sí nǹkan dáadáa tí yóò máa pé mọ́mí àwọn olóòtú kù kóhùn tó kọ́ wọn nítòkù tí wọ́n máa béèrè nìyẹn bẹ́ẹ̀ náà nígbà pé wá ọ̀yà sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ pa pé irọ́ ọ̀dà ẹ̀ ti sọ àwọn kankan fún tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ nínú ọmọ ìjọ tó bá jí sọ fún rẹ gẹ ẹhẹn tó ń pè wọn náà ló wà jù ah mi màmá mi ṣé pé mi gbọ́dọ̀ ṣe ọgbọ́dọ̀ ṣe gbàgbé wọn náà ti wá àti ẹgbà wọn rẹ ìdílé dé mọ ó lè kí ìdílé àti ẹgbà yẹn oní ọba jẹ ti ọmọ bẹ́ẹ̀ lómi sọ pé ah ṣebí ẹ bẹyìn náà sọ pé ẹ ti ká ṣe tí ọdà mọ kí ló dẹyìn náà wá so kámọ bá a ti ń pè wọn táà ń ṣe wá ṣùgbọ́n káwọn náà mọ pàtíkèèdè kájẹ́kọ́mọ jẹ́ tẹ́lifíà sàmìlà tó àwọn àfáàsì sọ ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀ ìkórí ọ̀rọ̀ mi náà ni wípé ìwà burú táwọn máa ń wù àwọn táwọn ń kálẹ̀ á mọ̀ ọ́n di èmi gan lọ ṣùgbọ́n kìí ṣe pé wàyẹ̀ là ń fẹ́ kíkẹ́ ètò ìdílé o tá a bá tẹ ẹ̀ lé mú kó o láàmú tán ká gbìyànjú lórí ẹ̀ kó fi dínkù ọ̀nà tí ó sì gbà Islam tá a tọ́jú ẹ̀mí rẹ̀ á àtọ́jú ìdí rẹ̀ àtọ́jú ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ tó mọ̀ bí a ti àfẹ́ fọlọ́ jẹ́ kí wọ́n wà wọ́n láti tóbi rẹ̀ wọ́n láàmú rẹ̀ fáwọn kan lọ́wọ́ fún mi kí lọ́wọ́ ìlà ìlà náà tẹ̀sí ká wà ní tóbi rẹ̀ èmi bàbá jẹ́ ẹgbẹ́ káfí lẹ́yìn ìwé tó wá ní pẹ́ṣẹ́ Àti àwọn àrùnkọ́ wa, àwọn ọba náà ń lọ, ìlú pẹ́kẹ́ ìjọba àwọn oníṣẹ́ ìfọ̀dàdà.